really want to make next year a mega year for yourself, so you can be anybody. You can be an employee, a businessman, you can be a lecturer, a student, housewife, a man, a woman. You have to be at the event. And guess what? This event is coming to Nigerians absolutely free of charge. All right, so uh, what else would participants benefit at the Megaton conference? Okay, it's already power packed, but we still have some extra extra gifts. We're it's a mega event so it's mega packed. So number one extra thing is that we're going to be putting in the hand of every participant a DVD that contains trainings and educational content on those businesses that they can do in the year 2024 to succeed. We're going to be putting that in the hand of every participant at this event. Secondly, is that we're going to be giving out our mega, mega bonus. Throughout the year, we'll be giving out small bonus 80%, 100%, you know. But at this mega event, we're going to be giving out 150% bonus. This will cost to at least 150,000 naira that's going to be added to people's trading capital for them to do business of e trading. And thirdly, we're going to also be giving out free capital 100% free capital. We're going to be giving out 100,000 naira capital. 150,000 naira capital, 200,000 naira capital that is going to be credited to people's trading account for them to start the business of e trading. All right. So be at this event, pick up your DVD, pick up your bonus, come be a winner of one of the big money we are giving out. And I can tell you, you can start 2024 on a very, very big note. All right. Raleigh Academy definitely trying to empower Nigerians. Can you tell us the dates, venue, and time of the Ibadan Megaton Conference? and how participants can register to attend. The conference will take place for just one day, one very important day right here in the city of Ibadan. And the day this event is going to be taking place is next week, Thursday, the 30th of November, 2023. Let me say that again. Next week, Thursday, the 30th of November, 2023. And the time will be at 10 a.m. prompt. 10 a.m. prompt. The venue of the event We'll be at Pentium Rise Event Center. Pentium Rise Event Center, number one, Independence Square, opposite Ibadan Housing Corporation, Aulu Avenue, Old Bodija. Pentium Rise Event Center, number one, Independence Square, opposite Ibadan Housing Corporation, Aulu Avenue, Old Bodija, Ibadan. If you want to register to book your seat to be at this event in the city of Ibadan, send an SMS with the word IB1. IB is short for Ibadan. And number one to this phone number 091 6466 0000. Let me take that phone number again 091 6466 0000. Let me take that phone number again 091 6466 0000. Let me take that phone number again 091 6466 All right. Thank you very much, uh, Mr. Michael Akimwale, for coming to the studio today. Thank you so much, Lekon. Okay, if you care about starting 2024 on a bang financially, this should be on your to do list. See you at the Megaton Conference. Bye for now. You're listening to 105.9 Fresh FM. lórúkọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ àjọ ìbàdàn urban flood management project ló ń kéde fún gbogbo olùgbé awakọ̀ àti èrò ọ̀nà lápapọ̀ wípé àwọn afárá tó wà lórí odò ọ̀nà ní agara akalawe lágbègbè new garage àti ti odò ọ̀nà kékeré lójú ọ̀nà tó lọ sí jẹ̀bú òde wọn ó jẹ́ títì pa fún jíjá àti títúkọ́ ní tuesday ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá ọdún yìí èyí ló wà lójúnà àti kọ́ afárá ńlá tí ó wà ní ìbámu pẹ̀lú ojú odò tá a ti fẹ̀ sí tá a sì mọ pèpele sílẹ̀gbẹ́ lára iṣẹ́ àti dídóòlà lọ lọ́wọ́ àwọn ọkọ̀ kéékèèké tó fẹ́ gba afárá gara yóò máa gba òpópónà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo Triumph ìyànà sẹ̀lẹ̀ láti jáde sí òpópónà Akálà lẹ́gbẹ̀ẹ́ ilé epo Tasca lálọ́ àti lábọ̀ nígbà tí àwọn ọkọ̀ ńlá ó máa gba òpópónà odò ọ̀nà ìléwé nítòsí oríta challenge jáde sí ilé epo Tasca lálọ́ àti lábọ̀ ní ti odò ọ̀nà kékeré ẹ̀wẹ̀ àwọn ọkọ̀ kéékèèké lójú ọ̀nà Ìjẹ̀bú Òde lálọ́ Colonial Bridge kọjá tó wà lẹ́gbẹ̀ẹ́ ibi tá a ti ń ṣiṣẹ́ àwọn ọkọ̀ ńlá New Garage níbàdàn àwọn máa gba ọ̀nà márosẹ̀ ọ̀hún lọ síbi tí wọ́n bá ń lọ àti pèsè afárá ẹlẹ́sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ odò fáwọn tó bá fẹ́ fẹsẹ̀ rìn kọjá a ó gbé àwọn pátákó ìtọ́ni sí gbogbo ibi tó yẹ àwọn ẹ̀ṣọ́ ojú ọ̀nà yóò sì wà lẹ́nu iṣẹ́ láti máa darí lílọ bíbọ̀ ọkọ̀ lẹ́ẹ̀kan sí àwọn afárá lórí odò ọ̀nà ní agara lópòpónà akálàwé àti ti odò ọ̀nà kékeré lójú ọ̀nà tó lọ sí jẹ̀bú òde yóò jẹ́ jíjá fún títúkọ́ láti ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá ọdún yìí iṣẹ́ náà yóò gbà wá tó oṣù mẹ́fà o arọ gbogbo ẹni tọ́rọ̀ yìí kàn láti bá wa fọwọ́sowọ́pọ̀ kíṣẹ́ náà lè kẹsẹ̀ járí fún ìrọ̀rùn kó wa wa IUFMP kájàlú ẹ̀kún omi mi lè dìtàn nílẹ̀ ìbàdàn. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn la wà. ẹ kú ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala ẹ kú ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan fẹlẹ̀ káàkiri ilẹ̀ wa láti inú àwọn ìwé ìròyìn tó jáde fótó ni o ẹ dákun ẹ wá nǹkan fìdílé ká bóyá ká jíjọ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé oh lórí Fresh FM dúró níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ ó ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn. òní. ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé. ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Ajaabale lórí Fresh FM. Ajaabale. lórí oúnjẹ jíjẹ láwọn ilé ìjọba tí ń bẹ láwọn ìpínlẹ̀ àti ìrìn àjò káàkiri trips àti meals àwọn ìpínlẹ̀ nàìjíríà ti ná àbàtẹ̀ one point seven trillion naira one point seven trillion naira bẹ́ẹ̀ ni kódà owó tó kù díẹ̀ kò tún pé tírílíọ̀nù kan náírà ni owó tí gbogbo wọn yá lọ́dọ̀ àwọn báńkì àwọn ìpínlẹ̀ nu o hmm. <laughs> ibẹ̀ ni a fi ń kiyan àbí ká má fi yẹn kí wọn. ṣe irú ìròyìn tí wọ́n fi ń kíyàn nìyẹn táwọn ìyálọ́jọ́ ò ní faṣẹyà mọ́ ọ lọ́rùn. yàtún wèé ta tún lè fi kí wọn. àwọn tí wọ́n jẹ́ lọ́gàálọ́gàá nídìí iṣẹ́ ààbò nílẹ̀ wa àwọn service mhm. chiefs wọ́n ti sọ pé ètò ààbò àti ìmọ̀ bá ṣe rìn lásìkò yìí torí pé wàhálà ètò ààbò tí ń bá nàìjíríà kò tí ì lọ́jọ́ tí yóò di dídágbére fún. Eh? ọ̀rẹ́ rẹ̀ rèé ń bì wọ́n ní wọ́n fa gbùrùgbùrù fagbó àwọn tó jẹ́ òṣìṣẹ́ aláàbò àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà ní iṣẹ́ rí ìwọ ọ̀daràn tó gbilẹ̀ lórílẹ̀‐èdè yìí kì í ṣẹjọ́ wa o hmm. ẹjọ́ àwọn tó wà lákàtà ètò ìdájọ́ ni eh, eh. àwọn ni wọ́n ń ṣe afurasí ọ̀daràn lẹ̀ bí wọ́n bá ah. sì ṣe wọ́n lẹ̀ ah. ẹ gé ọká ẹ lórí ni ẹ gé nídìí oró tó kùn nù rẹ̀ hmm. yóò fi dá wàhálà lẹ̀ o ibi tí wàhálà ti wọ́ wá rèé. Hmm. all right ìjọba ìpínlẹ̀ Ondo ti sọ pé irọ́ ni o ọ̀rọ̀ tó jìnnà sí òótọ́ ni pé àwọn náà àbàtẹ̀ seven point three billion naira àwọn darí ẹ̀gbà bòmíì lọ kó nù kótó ọba hmm. wọ́n wá ya àwòrán ìròyìn kan sí ìta gbangba punch fún tòórọ́ òní hmm. ó mà ṣe o. fúnṣọ́ lè dà. àwọn aṣíwájú lẹ́yìnwá ọ̀la ti Nàìjíríà àwọn ògo ńláńlá wa. Hmm wọ́n ní wọ́n yàwòrán wọn pẹ̀lú bí wọ́n ṣe jókòó nílẹ̀ ńlẹ̀ nínú kíláàsì láti máa kẹ́kọ̀ọ́ ilẹ̀ ńlẹ̀ ń gan ilẹ̀ ńlẹ̀ tí wọ́n ò wọ́ àbí tí kankéré ibẹ̀ tí ó ti di jógí lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n tún yàwòrán mi sí abẹ́ àti bàbá ni olùkọ́ ti ń kọ́ ọmọ àwọn kan wá jókòó sórí iyẹ̀pẹ̀ àti bàbá tí wọ́n rì mọ́ tí wọ́n rì òpó rẹ̀ mórí iyẹ̀pẹ̀ lásán lásán ni o ìgbà tí mo ti ẹ̀kọ́ rí àwọ̀ àwòrán òun mo rò hmm. pé bóyá àwọn ọdúnladé wọn ti tún bẹ̀rẹ̀. irọ́ kì í ṣe sinimá o kì í ṣe sinimá o ẹ wo ìròyìn ni o. lójú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune èdè ògbẹ́lẹ̀yọ̀ aráalé òṣetán àti gbóhùn ará oko lórí ìjókòó lórí ọmọ ẹgbẹ́ tó kéré jùlọ ní ilé ìgbìmọ̀ asòfin àgbà ẹgbẹ́ òṣèlú Labour Party fárígá wọn làwọn ò sẹ́ńpẹ́ ní nǹkan bá dàrú ní gbùdùgbùdù wàhálà pọ̀ ń bẹ̀ gan o ìwé ìròyìn ti Nigerian Tribune ń ló gbé. Ọbásanjọ́ ti sọ̀rọ̀ mímọ́ gbé ẹjọ́ aláre fẹ́lẹ́bi pàápàá bí ilé ẹjọ́ tó ga jù nílẹ̀ yìí mi ẹ ṣe yí ìbò tó gbé àwọn gómìnà kan láti Kano Zamfara Plateau bí wọ́n ṣe yí i dànù Ọbásanjọ́ ní bẹ́ẹ̀ ṣe ń yíbo aráàlú dànù yìí ìpinnu ilé ẹjọ́ <laughs> kọjá tẹ́wọ́ gbà o hmm, hmm. Obj àbí kí ni ìtumọ̀ unacceptable hmm. kí ni ìtumọ̀ kò ṣètẹ́wọ́gbà náà nu ṣé ìtumọ̀ ẹnu ok Ọbásanjọ́ ní unacceptable. Ọbásanjọ́ ìkan náà tún ni o lójú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune ó ní bí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party bí wọ́n ṣe pàdánù làwọn nínú ètò òdìbò ìjọba àbílẹ̀ ìpínlẹ̀ ogun torí pé n ò fààyè gba káfúlé iṣẹ́ ọlọ́pàá àtàjọ elétò òdìbò lówó bọ̀bẹ́ ni. Hmm. Hmm. <coughs> kábíyèsí olódùmarè baba Clark baba Adébánjọ asiodu Anya Akínyẹmí Ọ̀tọ́mì àtàwọn míín panupọ̀ wọ́n ní ṣé ká mọ̀ tanra wa ẹja bára wa sòótọ́ ọ̀rọ̀ bí ò bá ti sàtúntò Nàìjíríà nǹkan ṣe Nàìjíríà èèmọ̀ ìta gbangba Vanguard fún tòórọ́ òní ìròyìn eléyìí ló mú ha ha ha mẹ́ta dání ó ní Buhari sọ̀rọ̀ láti dàwúrà kí ni Buhari sọ Buhari bu ìròyìn sí ìgboro ayé ni ó ní ó lóhun tó fà kóhun tó buwọ́ lu ọ̀rọ̀ kí a ṣe àtúntò lórí owó náírà lẹwa nàìjíríà léyìí tí wọ́n tún kádàrá five hundred naira two hundred naira àti one thousand tí wọ́n fi tún rọ́ngbà náà ọ̀rọ̀ tó wá sọ sídìí ẹ̀ pọ̀ gan o ojú ewé kẹrin ìwé ìròyìn ti Nigerian Tribune láti mẹ́kúnrẹ́rẹ́ ìwà bàbá ń tẹ̀ wájú. tọ Wike ti sọ̀rọ̀ ó ní òun gẹ́gẹ́ bíi gómìnà òun gẹ́gẹ́ bíi gómìnà ńgbà tí òun ń ṣe ṣàkóso àwọn tí ojú rí nínú ìṣàkóso òun fi ṣe ìṣònú ẹ̀kú ni o àmúmọ́ra ni o hmm. ìròyìn ń bọ̀ lórí ẹ̀ dáadáa bá a bá dé ojú ọ̀gbagadè the nation ó tún gbé àkòrí ìròyìn míì lórí ọ̀rọ̀ owó nílẹ̀ wa nàìjíríà owó tuntun àti towó tàtijọ́ ó ní àwọn gómìnà gómìnà ti ké sí ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà pé ẹ sọ fúnjọba àpapọ̀ o hmm. kí wọ́n lọ gbọ́n bí ọ̀rọ̀ bá gbẹ́ndùn wọn ṣe rí owó tuntun àtowó àtijọ́ yìí ẹ jẹ́ kí wọ́n fa okùn ẹ̀mí ẹ̀ sí kó gùn gbọ̀nàgbọ̀nà ká máa ná a lọ ní yàlà yòlò hmm. ẹ̀mẹ́jọ́ tẹnubodò lóṣù kejìlá ọdún yìí ẹ já tẹ̀ wájú á máa ná torí bí ìgbà téèyàn fowó ṣòfò ni bá a bá la dànù tàbá àná mọ́. Hmm. all right ẹ jẹ́ ká lọ sí ojú ọjà ajá balẹ̀ lórí ìkànnì fresh one oh five point nine ẹ má gbàgbé pé a wà lórí facebook a wà lórí youtube youtube channel fresh fm ìbàdàn a lọ a padà babade ẹ̀kúnrẹ́rẹ́ lábẹ́ àwọn àkòrí tẹ́ ẹ gbọ́ ilé ẹ mọ̀ gbọ́. ajá balẹ̀. ajá balẹ̀. nínú oṣù kọkànlá november yìí ó yẹ jẹ́ káyọ̀ tẹ́wọ́ gbari ayọ̀ kàǹkà yìí o látọ̀dọ̀ làmìlaka iléeṣẹ́ tó ń pèsè ilé gbé ìdùnnú nàìjíríà. design bricks homes and properties là ń pèrè ẹ̀ ó one two three àti ṣíṣọ́ lójú ẹ̀ ilẹ̀ àlùbáríkà lágbègbè tó yáàyè London Villa Estate rẹ o. apẹtẹ ológun ẹ̀yìn road ló wà. nínú àyíká tá a ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn sí ẹlẹtírísítì àti sólà street light tó ń tàn yín yín yín ọ̀nà tí wọ́n ti dọ̀dà sí borehole fence àti security tó dájú. London Villa with London experience tètè dìde fúyà máa bọ̀ kó wá yọlẹ̀ tiẹ̀ pẹ̀lú three hundred thousand naira promo price tá a fi já London Villa Estate nínú ọ̀rá lóṣù November yìí kódà òun láǹfààní àti kọ́kọ́ mójú ẹ̀ débẹ̀ kó tó sanwó ẹni bá tún sanwó tiẹ̀ márùn-ún tó fi mọ́ àwọn gbàǹkangbè ẹ̀bùn àgbérelé bíi DSTV GoTV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tètè lọ ra tiẹ̀ kóṣù yóò tó parí o. kàn sí ọ́fíìsì Design Bricks tó wà ní Iwo Road àti Bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. wàá ra lẹ́tì ẹ London Villa Estate Design Bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o. ẹ̀yin ọmọdé ẹ dìde àkókò baba kérésì ti wọlé dé tọdún ètò peléke fresh fm ìbàdàn last ninety eight point three fm àti tiwantiwa one oh six point five fm ló ń pàwọ́pọ̀ ṣàgbékalẹ̀ baba kérésì tọdún yìí fáwọn èwe gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe lọ́dọọdún a tún ti fata fepo fiyọ̀ sí kó lè wà fantasi báwọn ìwé bá ṣe ń wọlé wo baba kérésì tán gbàgbọ́ kabiti kabiti wọ́n tún máa fẹ̀bùn ilẹ̀ deep freezer tẹlifíṣàn home theatre washing machine àpò rẹ̀ sí gálọ́nù òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe fàjẹ́ ní bá bá ṣe ṣe ṣèdíje lọ́lọ́kùn òjọ̀ kan bíi ijó jíjó ìlú lílù ìrìn oge ṣíṣàfihàn ọgbọ́n àtinúdá àtìdíje tá a mọ̀ á jìgbìjìgbìjìgbì ojoojúmọ́ nìyí ọmọ ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ látọjọ́ kẹ̀ní sọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá ti baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm ó fi máa wà ń kalẹ̀ àwọn nǹkan ṣeré ọlọ́kùn òjọ̀ kan làwọn nǹkan tó lè múnú àwọn èwe wa dùn fún wọn lóye mọ́ni gbàgbé láti pèsè sílẹ̀ bẹ́ẹ̀ sì máa pàdé àwọn ògbóǹtarìgì òṣèré àwọn adẹ́rìn pẹ̀kẹ́ ni òǹkọrin àti gbogbo pèdèpèdè fresh fm blast fm pẹ̀lú tiwantiwa fm tí wọ́n sì máa fara kẹ́ra pẹ̀lú àwọn ìwé wa. dókítà yínká ayéfẹ́lẹ́ ọjà ni ó máa gba àwọn ìwé lálejò tí ó sì máa bá wọn ya fọ́tò bá wọn dọ̀wẹ́kẹ̀. ẹgbẹ̀rún mẹ́ta three thousand naira lówó wọlé baba kérésì ọmọ kọ̀ọ̀kan táwọn ọmọ owó sì máa lọlé pẹ̀lú ẹ̀bùn tó léke nǹkan pẹ̀lú ẹ̀rín kéèké lẹ́nu wọn. aago mẹ́jọ àárọ̀ sago márùn-ún rọ̀lẹ́ baba kérésì wọ́n fi máa wà ń kalẹ̀ lójoojúmọ́. challenge ìbàdàn ẹ̀yin èwe ẹ sọ fún dádì àti mọ́mì alágbàtọ́ àtàwọn baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm lẹ́fẹ̀ẹ́ lọ wò alala olólo alalala lólólo. Oh, oh. ever dreamt of studying abroad? Countries like Canada, USA, Australia, Ireland, UK, UAE, Germany, or beyond? Well, guess what? TGM Education is turning your dreams into reality with a jaw dropping 95% success rate. Picture this the TGM Education Ibadan Mini Fair on December 1st, 2023, happening at 47 along Liberty Road, Okeado, Ibadan, starting at 10 a.m. sharp. The entire event is free. Yes, you heard it right. Don't don't miss this golden opportunity. But that's not all. At TGM Education, our services are also free. So mark your calendars December 1st, 2023, 10 a.m. sharp, 47 along Liberty Road, Okeado, Ibadan. Your journey to success begins here. For more inquiries, please call 0908 807 2048. TGM Education, where dreams take flight. Terms and conditions apply. Jesus Mercy International tó bàbá wòlíì Samuel Káyọ̀dé Abíára tìjọ CAC àgbàlá ìtura kárí ayé ń pè wá sí àjọ̀dún Jésù tọdún yìí àkòrí ni ojú rere tí kò wọ́pọ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé Monday December four títí di Sunday December ten ní olú ìyá ìjọ CAC àgbàlá ìtura ọlọ́dẹ ní ìfẹ́rò ní ìlú Ìbàdàn gbọmọgbọmọ ní ìpàdé àdúrà láti ọjọ́ ajé Monday December four ìpàdé àárọ̀ agogo mẹ́sàn-án òwúrọ̀ onírúurú àkànṣe ètò wà fún gbogbo àwọn pm lójoojúmọ́ agogo márùn-ún ìrọ̀lẹ́ ní ìsọjí alágbára òru lójoojúmọ́. ọjọ́rú wednesday december six ní back to better. ní orísun ìjọ àgbàlá ìtura tó wà ní ojúfẹ́ road látago méje òwúrọ̀ àṣálẹ́ iṣẹ́ àmọ̀tíṣẹ́ ìyanu ńlá ní jímọ̀ friday december eight látago mẹ́wàá àṣálẹ́ ọjọ́ sunday december ten ní ìsìn ìdúpẹ́ festival àti ìdúpẹ́ ọgọ́ta ọdún sixty years iṣẹ́ ìránṣẹ́ bàbá wa abíára bàbá wòlíì samuel káyọ̀dé abíára àtọ̀pọ̀ àwọn ọ̀ránṣẹ́ ọlọ́run àlàyé tó fi mọ́ àwọn ìlú mọ̀kan lórí ẹ̀mí lolúwa máa lò láti monday december four títí sunday december ten ojúrere tí kò wọ́pọ̀ ń dúró dì ọ́ jésù lolú lua. ngbọ̀ngbọ̀n náà ngbọ̀ngbọ̀ ọ̀sà àti máa gbọ́ nípa black friday ti iléeṣẹ́ top success tó ti bẹ̀rẹ̀ látọjọ́ kìíní oṣù kọkànlá tí ó sì wá sópin lọ́gbọ̀njọ́ oṣù kọkànlá bákan náà gègé ọ̀yàsọ̀ tó ti lọ èyí ò ní tán dojú ọwọ́ oṣù àkànṣe ẹ̀dínwó lórí gbogbo ọjà tẹ́ ẹ bá rà níléeṣẹ́ top success látòrí fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́kùn òjọ̀kan àtàwọn èròjà rẹ̀ tó fi mọ́ gbogbo electronic appliances àǹfààní rè fàkàbìtì ẹ̀dínwó lẹ́ẹ̀mọ́ jẹ́ yípo gbogbo ọjọ́ nínú tá a wà yìí babambari ẹ̀rí ta ṣàyàn gbogbo ọjọ́ friday níbi tẹ́ ti máa ra àwọn àṣàyàn ọjà pẹ̀lú ìdá àtọ́ta péré kàn sí top success plaza ládojúkọ bàbá onílù ìwúrò ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹsẹ́n cocoa house dùgbẹ̀ ìbàdàn àti ní elizabeth road asunlẹ̀ bus stop mọ́kọ́lá pẹ̀lú top success mall tó wà lẹ́gbẹ̀ẹ́ wema bank lábẹ́ bíríìjì mọ́kọ́lá ń bàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight ó sì lè topsuccess dot tot NG. oríṣiríṣi ìdè láyé fi dẹni ìdè tó ṣe é fojú rí àti tí ò ṣe é fojú rí ká ṣiṣẹ́ bí erin ká jẹ̀jẹ̀ rí ẹ jẹ́ kí gbogbo èèyàn sọ pé a ti tú mi sílẹ̀ nípasẹ̀ ìpè àwọn bàbá wa nínú ìjọ apọ́sítẹ́lì kristi ó ya ìjájọ pàdé lọ́jọ́ sunday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n sí ọjọ́ tuesday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún yìí sunday twenty six to tuesday twenty eight november twenty twenty three nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tí ọlọ́run ìtúsílẹ̀ ti fẹ́ máa john anglican primary school ìkirè níjọba àbílẹ̀ rẹ̀ wọlé ìpínlẹ̀ ọ̀ṣun ló ti máa wáyé láago márùn-ún rọ̀lẹ́ lójoojúmọ́ prọfẹtẹsì káyọ̀ olúbóyè méjì CAC general evangelist nigeria and overseas lolúwo mọ lò lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú ìfàmì òróró yàn pastor es famuyide ọ̀ràngún regional superintendent pastor elisha o alalade ọ̀ràngún regional revivalist pastor j olúwagbábíàká crusade coordinator tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ gbajúgbajà olórin ẹ̀mí pastor esu ọládélé president CSC nigeria and overseas ọlọ́run ninety thirty ló fẹ́ ṣiṣẹ́ àtúnṣílẹ̀ ní ọ̀ràngún region ìpínlẹ̀ ọ̀ṣun ọlọ́run àwọn baba wa ń dóde ọ̀ ọ̀ràngún region ìpínlẹ̀ ọ̀ṣun ló ń kéde òní májẹ̀mú àlàáfíà tó ti dé lákọ̀tún lọ́dún yìí nínú ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún festival of peace ọjọ́ méje gbáko ni ìpàdé àdúrà yìí yóò fi wáyé pápá àṣẹrẹ CAC primary school abiri ìkòyí láti máa pàdé lọ́jọ́ méjèèje olúwa tó ń gbénu prophet jeremiah olùtọ́pẹ́ adéyẹmọ sọ pé òun fẹ́ fún gbogbo ènìyàn lórúkọ tuntun àgàn aláìbíṣẹ́ ológun ọjọ́ pípẹ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday ọjọ́ kọkàndínlógún sí ọjọ́ friday ọjọ́ kẹrìnlélógún oṣù kọkànlá ọdún yìí ìpàdé àárọ̀ àti ìsọjí ni o aago mẹ́fà kùtù nípàdé tààrọ̀ aago mẹ́rin àbọ̀rọ̀ lẹ́nìí ìsọjí ọjọ́ friday tó tó parí ní sóòru láago mẹ́sàn-án lẹ́ ọ̀pọ̀ àwọn olórin àtìránṣẹ́ ọlọ́run ló ń bọ̀ pásítọ̀ solomon ogunwale pásítọ̀ sam adésóyè prọfẹ̀t adé olóyèdé prọfẹ̀t timothy ayọ̀ọ́lá prọfẹ̀t dr christian olú olúwàwùmí prọfẹ̀t sam olú alọ́bàbà adámimógo seun praise ọ̀dúnmúráyọ̀ ilésanmi tọ́pẹ́ alágbàwí àti kẹ́mi riobof olùgbàlejò àgbà ní pásítọ̀ ihò alálàdé csc òkè ọ̀ṣun dcc superintendent ẹni tí olúwa fún ní ìran festival of peace ní wòlíì tí olúwa ń gbẹ́nu rẹ̀ prọfẹ̀t jeremiah olùtọ́pẹ́ adéyẹmọ jp csc ìkòyí district evangelist festival of peace twenty twenty three olúwa fẹ́ fún ọ lórúkọ tuntun ìyanu rẹ̀ dájú. Achievers University College. The National Universities Commission recently gave approval to Achievers University of Wawundo State to run new undergraduate programs. Applications are therefore invited from qualified candidates for admissions to these new programs for the 2023-2024 academic session. Medicine and surgery, pharmacy, physiotherapy, health information science, procurement management, banking and finance, remote sensing and geoscience information system, guidance and counseling, library and information science, chemistry education, and biology education. Admission into other undergraduate programs in the universities, colleges of engineering and technology, law, natural and applied sciences, social and management sciences, and faculty of health sciences is still going on. Candidates can apply for supplementary admission by visiting www.achievers.edu.ng or by obtaining the forms at the university. Screening of candidates comes up on Saturday, November 25, 2023 at Achievers High School, Kilometer 2 off Arulogun Road, Ojo, Ibadan, Oyo State by 10 a.m please call 0813 459 1733 0806 878 6225. wáyé pásítọ̀ ẹ̀sáyà wọn alárìíjẹ́ bí ọmọ wòlíì yóò tún ṣiṣẹ́ agbára mercy and justify àánú dàlárẹ̀ la kò rí eléyìí o látọjọ́ wednesday eight november twenty twenty three the wednesday third january twenty twenty four èṣù àtẹ̀ṣẹ́ ti dá ọ lẹ́bi ẹbí ara àtọ̀rẹ́ ti dá ọ lẹ́bi jésù bàbá aláàánú dé o ọlọ́run ṣe tó fẹ́ dá ọ láàrin jẹ́ gbàdúrà láàrin wákàtí mẹ́ta àdúrà fún wednesday mẹ́sàn-án látàgọ́ mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá làánú yóò fi máa dìde dá ọ láàrin ní gbogbo òkòrí tata yé ti dá ọ lẹ́bi bí máa sẹ̀pẹ̀ ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run nínú ọ̀rọ̀ àtọ́rin ọmọ wòlíì pásítọ̀ àìsáyà owó aládé jp ní ẹ̀mí mímọ́ ọlọ́run á máa gbẹnu fọ̀ pẹ̀lú àánú fún ọ̀sẹ̀ mẹ́sàn-án gbogbo èèyàn ló máa gba ìdáláre lórúkọ Jésù. téèyàn bá ń ṣiṣẹ́ tí ń bá ń rọwọ́ yọ ojúlówó electronics tó ṣe é lò gbà lọ́tọ́ láti mọ̀ bá nu ilé àti lọ́fíìsì irú ẹni bẹ́ẹ̀ solar telecoms and electronics fonírúurú electronics for ọ́fíìsì ilé ìtura ilé electronics bíi flat screen tv power generators home theatres deep freezers ceiling fans àtàwọn air conditioners lóríṣiríṣi ni gbogbo electronics tẹ́ bá ń fẹ́ lọ́dọ̀ wọn bákan náà ń làwọn android phones àti iphones nípele nípele bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí bẹ́ẹ̀ bá ṣe ń rajà pẹ̀lú ẹ̀dínwó lọ́dọ̀ wọn lẹ́tùmọ̀ gbẹ̀bùn tó jọjú àwọn ilé ìtajà solar telecoms and electronics electronics wà ní challenge wọ́n wà ní palm shopping mall wọ́n ń bẹ nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ eyon filling station ní Ìyágànkú wọ́n wà ní opposite heritage mall ní Dùgbẹ̀ wọ́n wà ní isolac building àti solar mega store ní Mọ́kọ́lá bákan náà ni wọ́n wà ní àbáyọ̀mí bus stop ní Wòrò ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six four one tàbí zero nine one six nine nine eight one six two four ní solar telecoms and electronics shops quality ni ẹ láàyò. ọlọ́run. johnson music ministry pé gbogbo onípòjìpò ènìyàn síbi ìpàdé alágbára ìyìn pentecost praise tó máa wáyé ní on the twenty fourth of november twenty twenty three one pm prompt at sophia event center jọkẹ́ plaza Bodija Ibadan. ọ̀pọ̀lọpọ̀ àwọn gbajúgbajà ọkùnrin ẹ̀mí ni yóò ṣiṣẹ́ ìránṣẹ́ níbi ìyìn pentecost àwọn bíi evangelist dr bọ́lá rẹ̀ evangelist elijah akitunde ọlọ́run ò sọ bẹ́ẹ̀ ẹ̀dá níyì fadípẹ̀ evangelist bọ́sẹ̀ adéìwà nat erinwusi Able voice olúṣọlá adélèké adéṣò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ for inquiries you can call zero

ṣé ẹ fẹ́ ra ṣọ́ọ̀bù abẹ́fẹ́ gba ṣọ́ọ̀bù níbi ọjà gbẹ́ntà nígboro ìlú Ìbàdàn ó ti yá o omi tuntun shopping complex olódò ọjà Ìbàdàn ni ẹ máa bọ̀. <laughs> bẹ́ẹ̀ ni o omi tuntun shopping complex olódò ọjà Ìbàdàn ó kalẹ̀ ká ó dúró re ṣọ́ọ̀bù àti sọ̀fún tó ń lé tàlejò ó ń tajà tó ń rajà ń bàdàn gbangba títì ló wà lólódó akọ ẹ̀sùn tì ní ó ṣe é fi ṣe ọ́fíìsì àtìlẹ́yìn tá a níbẹ̀ akọ ilé oúnjẹ rẹ́st restaurant síbẹ̀ onílé ìgbọ̀nsẹ̀ agbé transformer ẹ̀rọ amúnáwá síbẹ̀ iná sólà tó ń bẹ́ẹ̀ yàtọ̀ sí náà jọba interlock dì ní gbogbo ilẹ̀ gàgádẹ̀rọ bọ́ọ̀lù ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó láàyè gbọ́kọ̀sí akọ security fence yípo rẹ̀ ń fini lọ́kànbalẹ̀ àjòròsùn LCDA ẹgbẹ́dá local government àjọṣepọ̀ pẹ̀lú iléeṣẹ́ upton diamonds and landscaping limited ní o ẹ tètè wá gba fọ́ọ̀mù kẹ́ kó fa rẹ̀ báyìí kó tó tán fẹ́kùnrẹ́rẹ́ àlàyé zero eight one one three four four three four four four tàbí zero seven zero eight seven nine six seven seven oh eight eight. ọlọ́run ọlọ́run ayé mi rú. ẹ̀mí mímọ́ ti ń jó gbogbo ogun túútú. ìwọ ni kò dìde fúyà kó máa bọ̀ ní fire revival twenty twenty three tó ń lọ lọ́wọ́ ní christ revival miracle church kremik àkùrí nítorí olúwa yóò ṣe òun ńlá dìde fúyà kó o wá gbàdúrà àwọn èèyàn ti kó rẹ ní kẹ̀tíkẹ̀tí nínú àdúrà tó gbẹ́nà jẹjẹrẹ wọ́n fi iná ẹ̀mí mímọ́ pa ogun tó ní òun ò ní jẹ́ kó o tuntun parí ọdún lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ revenue adéọ̀sùn revenue gbẹ̀ngà kòtìlá pásítọ̀ ayọ̀ àtọ̀pọ̀ lórí lórí ẹ̀mí ó ti bẹ̀rẹ̀ láti november nineteen yóò parí ní november twenty six aago mẹ́sàn-án wúrọ̀ àtàgọ́ mẹ́rin ìrọ̀lẹ́ nìsọjí lọ́jọ́ kọ̀ọ̀kan kí á pàdé ní ross revival miracle church number seven pf ọwọ́ crescent lẹ́yìn st louis college mọ̀lẹ́tẹ̀ ìbàdàn ìyìn àtọ́pẹ́ láfi ṣàṣekágbẹ́ ní november twenty six laago mẹ́sàn-án òwúrọ̀ olùgbàlejò reverend pf àti reverend mrs co ọwọ́ orin ńlá dúró dì ọ́ ìwọ ni kò wá àmúnidára àdára fún wa Ọ̀yọ́ State Tailors Day twenty twenty three tó jẹ́ ti Nigerian Union of Tailors ó tún ti pé o gbogbo aránṣọ ìpínlẹ̀ ọ̀yọ́ la pè èyí tí yóò wáyé ní gbọ̀ngàn ìgbàlejò recreation club sábó mọ́kọ́lá ìbàdàn ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún tí a wà nínú rẹ̀ yìí tọdún yìí tún máa lárinrin pẹ̀lú àwọn èèyàn jàǹkànjàǹkàn tá a fìwé pé lára wọn ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ọlọ́lájúlẹ̀ engineer dr olúwaṣèyí abiodun makinde chief launcher olóyè wahid adébáyò adélábù pẹ́ńkẹ́lẹ́mẹ́s minister for power chairman of the day senator sharafadini abiodun ali ọ̀yọ́ south senatorial district right honourable debo ogundoyin honourable speaker ọ̀yọ́ state house of assembly patron nut ni olóyè dọ̀tun sanusi aláṣẹ ìlàjì farm olóyè yk abbas babalọ́jà general gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ father of the day mother of the day ni alájà saratu adùkẹ́ ìyálọ́jà general gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ alaja kubrat ayẹni ìyálọ́jà agbeni market royal father of the day ni ọba murita lagbọ́lagadé onídùú of idoland olùgbàlejò àgbà ní ọmọọba rasidi oyetunde adébáyọ̀ ààrẹ aránṣẹ́ nut ìpínlẹ̀ ọ̀yọ́ a ò máa retí yín o àmúnidára. ó yá ní wìtí gọ́ọ̀dù ẹ̀bùn rere ẹ̀bùn pípé àdìtọ̀rọ̀ fọ́kalẹ̀ lọ́jọ́ ajé tó kẹ́yìn oṣù kọkànlá oníbẹ̀míwò tó gbẹ̀yìn fọdún twenty twenty three ìbẹ̀wò látòkè wá papa authority tọ́run ṣe fún gbaragada gbaragada sí àtìlẹ́yìn jehovah nílá tọmọ rẹ̀ jésù kristi àti ẹ̀mímọ́ rẹ̀ zoe ń bẹ digbí fún ó ti gbóhùn wípé ìwọ ló kàn oyin lọ́n lógo wọ twenty twenty four wòlé eléyìí ṣàròtọ̀ apẹ́ pérépérépé tó dọ̀tun tó ń fọn kánakánná lórí wòlé àjíire jẹ́wọ́ adéoyè ọmọ jésù bàbá àṣẹ november twenty seven àmọ́ o ìṣòro agbóná janjanjan iná àtagbára òun la fi ṣíde ní ọjọ́ kejìlélógún sí ọjọ́ kẹrìnlélógún oṣù kọkànlá prophet mark Akibi ń bọ̀ bẹ̀mí wo the last for the year monday november twenty seven twenty twenty three strange acts strange joints, strange good and perfect gifts from the god of power authority ìpàdé lórí ilẹ̀ agbára àjíǹde lẹ́yìn ilé epo sókà àjọhún lóòpó mọ́rọ̀sẹ̀ èkó sílùú ìbàdàn ní with god bus stop nílẹ̀ ìbàdàn ìbẹ̀wò eléyìí yàtọ̀ bẹ̀mí wò ni. Achievers University Colin. The National Universities Commission recently gave approval to Achievers University of Wawundo State to run new undergraduate programs. Applications are therefore invited from qualified candidates for admissions to these new programs for the 2023-2024 academic session. Medicine and surgery, pharmacy, physiotherapy, health information science, procurement management, banking and finance, remote sensing and geoscience information system, guidance and counseling, library and information science, chemistry education, and biology education. Admission into other undergraduate programs in the universities, colleges of engineering and technology, law, natural and applied sciences, social and management sciences, and faculty of health sciences is still going on. Candidates can apply for supplementary admission by visiting www.achievers.edu.ng or by obtaining the forms at the university. Screening of candidates comes up on Saturday, November 25, 2023 at Achievers High School, Kilometer 2 off Arulogun Road, Ojo, Ibadan, Oyo State by 10 a.m please call 0813 459 1733 0806 878 6225. Ajabale. Ajabale. right ẹ cheun cheun bí ojú Samu Sàámú Sàámú kẹn ìrúwà kẹn ó yá bẹ̀rẹ̀ <laughs> bẹ̀rẹ̀ níbẹ̀ ni. ó wà lára ẹ <laughs> ó fẹ́ fi ara wé ọmọ tìbí tó ṣorí bí èso báyìí yóò gba rìsọ́ọ̀tì ẹ̀ lẹ́yìn tó. Sàámú ìrúwà. ṣé o àbábá àbàdàn ojú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune ni ìròyìn ti bẹ̀rẹ̀ wọ́n sì lọ́ọ́ pe amọ gbogbo rẹ̀ gbogbo rẹ̀ sí ojú ewé kẹtàlá ìwé ìròyìn ti Nigerian Tribune yìí kan náà gbòòrò ni wọ́n fà gbòòrò ń fagbó alùtáyé kànìdé ń sunkún ó ní òun nìkan kọ́ lòun wá o ìdòwú náà ń bọ̀ lẹ́yìn hmm. èé wá ṣe hmm. lórí ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ wa nàìjíríà tó mú kí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà ké sí alára ké sájèrò àtọwárọ̀gán àgọ́ àmọ̀ta èdè àwọn tó wà lágbọ́nrin ètò ààbò ìpè tọ̀ nbọ ni nǹkan dé dúró bó ló ṣe ń lọ kí ló fa sábàbí àìlétò ààbò tó gúnmọ́ tó ń fi orílẹ̀-èdè wa nàìjíríà lógbólógbó lògbòlògbò nbọ sì ní iṣẹ́ dé dúró àwọn lọ́gàlọ́gà nílé iṣẹ́ ètò ààbò ńlẹ̀ wa nàìjíríà wọ́n ní sàn láàrin ajé nímú ni pẹ́kọ̀rọ̀ àwọn rèé o ṣùgbọ́n ṣá ọ̀rọ̀ àìlétò ààbò tó gúnmọ́ lórílẹ̀‐èdè nàìjíríà kò ṣẹ̀ṣẹ̀ máa bọ̀ ibi tó sì ti gbé gbọ́ wá òun rèé torí pé okùn ò ní gùngùngùn kọ́ mà níbi tí wọ́n ti ń fà á bọ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ wọ́n tọ́ka àwọn kókó kan bàyànbàyàn gẹ́gẹ́ bí ibi tó yẹ kéèyàn tètè ṣiṣẹ́ tọ̀ àkọ́kọ́ wọ́n ní ṣe rí àwọn tó máa ń ṣọ́ àwọn tó wà lágbọ́nrin ọgbà ẹ̀wọ̀n yẹn gangan aṣọ ẹni tó wà lọ́gbà ẹ̀wọ̀n ọ̀pọ̀ wọn ní máa ń lẹ̀dí àpò pọ̀ ń gbà míì pẹ̀lú àwọn afurasí bókobòkó boko haram tí wọ́n bá ti mú wọn bá ṣí wọn lẹ̀ pọ́rọ́ tí wọ́n bá ti bọ́ sí ìgboro ayé wọ́n tún máa lọ fún àwọn aráàlú lápè ẹni tó sì mọ tìbútòrò wípé ibi tí àwọn ti ń dá wàhálà lẹ̀ tẹ́lẹ̀ rí tó tún wá lọ sọ́gbà ẹ̀wọ̀n tó tún dé ó lọ gba okùn okùn níì nígbà tó tún sọ̀rọ̀ wọ́n tún tọ́ka pé ẹ wo gbogbo bí nǹkan ṣe ń lọ ní apá ti ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè wa nàìjíríà àti itú èyí tí simon Epa tóun náà tún pa lápá ibi tó wà ara rẹ̀ nu o ó wá ní tá a bá ní tanra wa jẹ ẹ jẹ́ kí àwọn tó wà lágbọ́nrin ètò ìdájọ́ káwọn náà tètè ṣiṣẹ́ takuntakun lórí àwọn ìgbésẹ̀ wọ̀nyí nítorí ó kan àwọn náà ìṣọwọ́ bí wọ́n ṣe máa ń ṣí wọn lẹ̀ tí wọ́n ó ṣe àfúrásí lẹ̀ táfúrásí ọ̀hún ó wàá padà bẹ́ sínú igbó tí ó tún máa lọ fi orílẹ̀-èdè wa nàìjíríà lápé ara ibi tí wàhálà tòun ti rògbòdìyàn sùrùtù yáso tó ti ń wáwá rèé o kí wọ́n sì gbé àwọn ilé ẹjọ́ kan kalẹ̀ tó jẹ́ pé ẹni tó bá ti jẹ́ àfúrásí ìwé ọ̀daràn kí apá tí wọ́n ti ṣèwádìí ẹ̀ pàápàá náà wọ́n ó ṣe ìdájọ́ fún bí wọ́n bá sì ṣe ìdájọ́ oró fún òun tọ̀hún kò ní láǹfààní àti tún padà wá sáàrin ìgboro òlu wàá dá wàhálà lẹ̀ mọ́ wọn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn wàhálà táwọn bá ń lẹ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá ń fojú winá rẹ̀ tí iléeṣẹ́ elétò àbógbò yòókù náà tí ń fojú winá rẹ̀ kì í ṣe ẹ̀bi àwọn o ẹ̀ka ètò ìdájọ́ ń ló sọ pásìn búlẹ̀ tó jẹ́ pé náà làwọn kó bìbọ ẹ̀wà gbọ́ o kẹ́nikẹ́ni ó má sọ ọ̀rọ̀ àwọn ọlọ́gàálọ́gàá nílé iṣẹ́ ètò ààbò láì dámọ́ o kì í ṣe pé ọwọ́ àwọn ló wà o ẹni tí í ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà ọ̀gbẹ́ni káyọ̀dé ẹgbẹ́ tókun ó sọ̀rọ̀ olórí òṣìṣẹ́ ọmọ ogun ojú òfurufú air marshal hasan abubakar òun náà sọ̀rọ̀ ó ní ọkọ̀ tuntun tuntun ló ní ẹ má fọ̀rọ̀ kọ ọkọ̀ kọ́ àwọn lọ́rùn àwọn kọ́ o ẹ béèrè lọ́wọ́ àwọn tó wà lẹ́ka ètò ìdájọ́ ẹ béèrè lọ́wọ́ àwọn tó ń ṣọ́ ọgbà ẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bi ọ̀rọ̀ yìí ń ló pọ̀ sára wọn ìwé ìròyìn Nigerian Tribune ló mú lèmi náà bá ní kí n ra bu díẹ̀ fún yín bẹ̀ hmm. ní fẹ́rẹ́ jogi. látàrí bí wọ́n ṣe ń da ìbò tára lódì ní ìpínlẹ̀ Kano Zamfara àti Plateau tí wọ́n darí ẹ̀ gba ọ̀dọ̀ olùdíje míì Ọbásanjọ́ ti sọ̀rọ̀ pé eléyìí ò jẹ́ ìtẹ́wọ́gbà o torí pé ọ̀gẹ̀dẹ̀ ò lè máa bàjẹ́ ká pé ń pọ́n ni mhm. ròyìn rè o lẹ́kàn kẹ́kẹ́ ààrẹ ńgbà kan nílẹ̀ yìí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ló ti ṣàpèjúwe ìlànà tí àwọn onídàájọ́ pàápàá láwọn ilé ẹjọ́ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gbà tí wọ́n ń da àwọn ìbò tí wọ́n fi gbé àwọn gómìnà wọlé ní orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń dà á lùgbó tí wọ́n sì ń sọ pé ẹlòmíì ni ó wọlé ọbásanjọ́ ti ṣàpèjúwe irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ bíi ntí ò bójú mu tí ó sì lè sún ìjọba alágbádá ṣébi tí ò fẹ́ ọbásanjọ́ ló sọ̀rọ̀ níbi ètò pàtàkì kan eléyìí tí ó jẹ́ àpérò ní ibùdó ìyáwèékàwé àgbàyanu tó jẹ́ ti tí wọ́n fi sọ rí olúṣẹ́gun ọbásanjọ́ gangan olúṣẹ́gun ọbásanjọ́ presidential library tí ń bẹ ní abẹ́òkúta olú ìlú ìpínlẹ̀ ògùn ní ètò táwọn yìí ti wáyé nígbà tí bàbá gẹ́gẹ́ bí ọ̀kan náà àwọn ẹni àyẹ́sí tí ọmọ sọ̀rọ̀ níbi ètò ọ̀hún ààrẹ tẹ́lẹ̀ nílẹ̀ wa ọ̀hún ló ní ẹ wo oríṣiríṣi àwọn ìdájọ́ tí ń lọ láwọn ilé ẹjọ́ kọ̀tẹ́nlọ́rùn níbi tí onídàájọ́ mẹ́ta àbí márùn kan tí wọ́n ti pé bíríkótó pé bíríkótó tí wọ́n ó da eh, èrò ọkàn aráàlú àti ẹ̀tọ́ aráàlú tí wọ́n fi dìbò yànyàn sórí oyè wọ́n sì dánù láì bẹ́sùbẹ̀gbà ó ní irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ ń tí ó padà lẹ́yìn ni o ṣe é rántí ṣe é gbàgbé ṣe é gbàgbé ṣe é rántí pé lára àwọn gómìnà tí ń bẹ lórí àpèrè àṣẹ ìpínlẹ̀ wọn lásìkò yìí tí ọ̀bẹ kínní ti bàǹdì òun náà ni Dáúdà Lawal láti Zamfara Abba Kabir Yusuf láti Kano àti gómìnà Caleb Mutfwang láti ìpínlẹ̀ Plateau àwọn tí ilé ẹjọ́ ti ní kí wọ́n dìde lórí àpèrè kẹlòmí ọ̀bọ ọbẹ̀ nu nígbà tí Ọbásanjọ́ mọ̀ sọ̀rọ̀ síwájú ó ní à ìwọ lọ́hùn irúfẹ́ ìlànà wo ló wáá gbé kàǹkà agbára wo àwọn onídàájọ́ pé àwọn ni wọ́n máa pinnu ẹni tí ó máa tukọ̀ ìlú yàtọ̀ sí pé aráàlú ti fi ìbò wọn sọ́dọ̀ ẹni tí wọ́n fẹ́ jẹ́ kó tukọ̀ àwọn tí wọ́n sì fi gbé wọlé ó ní àwọn onídàájọ́ mẹ́ta méjì kan ní ọkàn wa máa jókòó síbì kan tí wọ́n mọ̀ sọ pé ìbò tí aráàlú tí wọ́n fi ojú ọwọ́ dì ilé ẹjọ́ fi ẹ̀yìn ọwọ́ ó fi dànù ó ní a kódà o ewu ni fún ìjọba alágbádá kíní yóò sì jẹ́ ìtẹ́wọ́gbà unacceptable hmm. English ó ní ìbò ńlá kan tí bàbá fi gbé kalẹ̀ ìròyìn yẹn ọ̀pọ̀ o ọ̀pọ̀ o mọ̀ká díẹ̀ mọ̀ṣẹ̀nú dédé síbí ọ̀rọ̀ ọbásanjọ́ yìí náà ni ògbóngbòdò wọn ẹbọrọ òwú ti tún bẹ́ ọ̀rọ̀ míì sí ìgboro ayé ojú ewé kẹjọ ìwé ìròyìn ti Nigerian Tribune ìnìròyìn wà níbi tí ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́ ti gbé sọ̀rọ̀ yìí pé ó lóhun tó fà á tí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tó fi pàdánù ètò ìdìbò ìjọba àbílẹ̀ lọ́dún 1998 ní ìpínlẹ̀ ogun ó ní ìdí àtìtúmọ̀ rèé wọ́n wá gbé bá mi o èmi mo ní wọn ọ̀fẹ́ èmi mo sì ní wọn ọ̀gbà wọ́n ní wá fún àjọ elétò òdìbò lówó bọ̀bẹ́ kí n fún iléeṣẹ́ ọlọ́pàá lówó bọ̀bẹ́ kí n bá lè láǹfààní àti borí ìjọba àbílẹ̀ ní ìpínlẹ̀ Ògùn mo sì ní wọn ò ṣe nígbà tó ń sọ̀rọ̀ níbi ìjókòó tí wọ́n ti ń ṣe àṣàrò ọ̀tun lórí bẹ́tò òṣèlú ìjọba àwarawa yóò ṣe gòkè àgbà sí nílẹ̀ adúláwọ̀ èyí tí wọ́n pè ní rethink western liberal democracy in africa wọ́n ní ọjọ́ ajé monday tí í ṣe àyájẹta ńlẹ̀tọ̀ ọ̀hún ti bẹ̀rẹ̀ tó wáyé nílùú abẹ́òkúta bàbá ló gbé ètò yìí kalẹ̀ níbẹ̀ ló ti gbé ṣe àlàyé lẹ́sẹẹsẹ pé ẹ̀wá náà àwọn oníròyìn ti ọ̀rọ̀ bọ́ bàbá ní pé ní ọdún 1998 bó o ní ohun gbogbo ṣe lọ nípa ti ètò òdìbò tó fi jẹ́ pé ètò òdìbò ìjọba àbílẹ̀ ẹgbẹ́ òṣèlú pdp kò rọ́wọ́ mú ó ní tí wọ́n bá ní kí wọ́n lọ pé bí ti rí wá bí ti rí rèé o wọ́n fi lọ̀ mí o èmi mo ní wọn ò fẹ́ o ìlànà tó ń sì fi gbà lọ̀ mí ni pé wọn ò ṣe àlàyé bá a ṣe ṣe ètò òdìbò tó ń gbogbo lọ tó jẹ́ pé wọn ò ní gbáre fẹ́lẹ́ bí wọn ò ní gbẹ́bí fánláre ohun tí wọ́n wá fi lọ̀ mí ni pé kí n mú nǹkan bọ̀bẹ́ wá débi pé ìjọba àbílẹ̀ yóò lè yan yọ fódà kò ní ní pé bóyá ẹnikẹ́ni ó ń gbórí ń bẹ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP ni ó lè borí mo sì sọ fún wọn pé èmi o èmi ò lè sanwó bọ̀bẹ́ o fájọ elétò òdìbò iléeṣẹ́ ọlọ́pàá o èmi ò lè sanwó bọ̀bẹ́ fún wọn ẹni ó bá rí kó wọlé ẹni tí ò bá sì wọlé kò wọlé náà nu ẹni aráàlú bá dìbò yàn ń bẹ̀ tó wọlé ó ẹni tó bá sì tún jẹ́ pé ìkejì náà lòun náà kó náà wọlé bàbá rẹ̀ lọ Ọbásanjọ́ ní ọ̀rọ̀ tí mo sọ rèé o mo dọ̀tá àwọn kan ṣùgbọ́n síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ ìbò ọ̀hún ó lọ bó ṣe yẹ kó lọ ńgbà náà àwọn tí wọ́n sì kéde pé wọlé déédé àwọn tí wọ́n ní wọn ò wọlé déédé náà ni ó ní ṣùgbọ́n o ọ̀rọ̀ náà ni ó padà wá sọra rẹ̀ lọ́jọ́ iwájú tí wọ́n máa ń sọ àsìkò ọ̀rọ̀ ọ̀hún ara rẹ̀ náà ló ń tó yìí o ó ní gbogbo àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ òṣèlú ńgbà náà kálukú wọn ń wò pé ṣé bóun ní owó lọ́wọ́ láti fi bọ àjọlétò òdìbò nú ṣé bóun nígbà lọ láti fi bọ iléeṣẹ́ ọlọ́pàá nú ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí òun rí i pé ìranù lásánlàsàn ni kò séyìí ó kàn ń pẹ̀lú ẹ̀ ẹgbẹ́ òṣèlú ó pọ̀ ń lù èyí tó bá wọn kálukú iná ni kò ṣe nígbà wọn tẹ̀síwájú lórí ọ̀rọ̀ náà wọ́n ní ọ̀rọ̀ tí ó fa gbọ́nmisí omi òtó àti ìbẹ̀rẹ̀ wàhálà láàrin olóyè olúṣẹ́gun ọbásanjọ́ àtẹgbẹ́ òṣèlú yìí ń gbà náà ara rẹ̀ rèé o tẹ́ ẹ bá lọ sí ojú ewé kẹjọ ìwé ìròyìn ti Nigerian Tribune ẹ̀ẹ́rì sẹ́ńgì tó kùn bẹ́ẹ̀. bá a bá tún nàìjíríà tó restructuring ní jẹ́ bẹ́ẹ̀ kò síbi kankan tá à ń lọ ojú ìwé kẹsàn-án Vanguard fún tòórọ̀ yìí àwọn àgbàlú tẹnu wọn tọrọ ni wọn ti tẹnu bọ̀rọ̀ pé àtúntò àtúngbẹ́jọ́kọ̀ọ́ òun náà ni ọ̀rọ̀ nàìjíríà kan restructuring ní jẹ́ bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ a jẹ́ pé bí ìgbà ó jẹ́ pé ẹ̀yìn ẹ̀yìn lọ́mọ adìyẹ tọ̀yẹ́ ẹ̀ nínú tẹ̀síwájú àti ìdàgbàsókè lọ́rọ̀ wa o ìròyìn yẹn òun náà ní bẹ lójú ìwé kẹsàn-án Vanguard tí mo mú ṣẹ́kùn yìí wọ́n ní bí àbá ti ṣàmúlò àbábọ̀ ìjókòó gbogbogbò níbi tí a ti tún ọ̀rọ̀ nàìjíríà sọ lọ́dún 2014 ìyẹn 2014 national conference àbí táwọn kan ń pè ní national confab wọ́n ní bàbá ti ṣàmúlò àwọn àbábọ̀ àbá abẹ̀ àjẹ́ pé à ń tanra wa jẹ ni nàìjíríà ò níbì kankan lọ èyí ni àwọn èèkàn àgbààgbà ìlú tí ẹnu wọn tọrọ tí wọ́n fẹnu kò lé lórí níbi e, ètò pàtàkì tí í ṣe ìfilọ́lẹ̀ ìwé tọ́yànnàná ìṣẹ̀mí àgbàlú ni uh, Chief Edwin Clark ìwé ọ̀hún ti ṣe autobiography Baba. òun náà ni wọ́n pe àwọn èèkàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sí pé kí wọ́n wá kẹ́yẹ pẹ̀lú bàbá ibi wọn ti ń kẹ́yẹ tí ọ̀rọ̀ ti kan àwọn èèyàn tí ọmọ bọ́ sí orí ìpèpele máa sọ̀rọ̀ àpilẹ̀kọ nìkálukú ti yàbá ọ̀rọ̀ Nàìjíríà lára àwọn tó sọ̀rọ̀ pàtàkì bí ẹni àyẹ́sí mbẹ̀ láti rí bàbá Ayọ̀ Adébánjọ ọ̀jọ̀gbọ́n Anya O Anya àti olóyè Philip Asiodun ọ̀jọ̀gbọ́n Pat Otomi ọ̀jọ̀gbọ́n Bọ́lájí Akínyẹmí ọ̀jọ̀gbọ́n arábìnrin Kòfó Bucknor Akérèlé sẹ́nẹ́tọ̀ Anthony Adéfúyé àti Dr. Dakubu, Yakubu Peterside tó fi mọ́ níkẹ́ màmá olóyè àgbà níkẹ́ àkàndé gbogbo wọn lọ sọ̀rọ̀ o ọ̀rọ̀ wọn sì gba ojú òpó kan náà lọ fapẹ̀rẹ̀ nígbà bàbá Eh, gangan tí gbogbo èèyàn torí ẹ̀ péjọ bá ṣayẹyẹ tí àwọn tẹnu bọ̀rọ̀ bó tiẹ̀ yẹ pé wọn ò sí ń kalẹ̀ láti pàṣẹ ojú òpó ìkànsíra ẹni ti zoom òun náà ni baba Clark ló ti ń bá gbogbo èèyàn sọ̀rọ̀ níbi ayẹyẹ ọ̀hún baba ni a nílò ìlànà pápá pátá ń ṣe ní pápá láti tètè ṣàtúntò Nàìjíríà kó tó pẹ́ kó tó jù torí pé bọ́bá yẹn ń pẹ́ jù báyìí lọ àfàìmọ̀ kí Nàìjíríà gẹ́gẹ́ bí àwùjọ ọmọ bàrẹ̀ ẹ̀ǹbi tí ọ̀fẹ́ bàbá ní láti bíi ó kéré tán ní ìsìn àádọ́rin ọdún sẹ́yìn for over seventy years òun náà ni mo ti ń kópa nínú bí ìṣèjọba rere tí ọ̀lẹ́jà ń bá kàn bí ó ṣe fìdí múlẹ̀ nípele ìpele àti lẹ́lẹ́kàǹkà ní tìbútòrò nàìjíríà mo sọ̀rọ̀ títítítítítítí mo mú oríṣiríṣi ojútùú jáde fún nàìjíríà tàwùjọ ẹ̀ àmọ́ síbẹ̀ náà wọ́n sá ní kọ̀sọ́rọ̀ ń bi ọ̀rọ̀ mi bàbá ní ngbà mo tún di ẹni àádọ́rin ọdún ẹnìgbà mo tún di ẹni àádọ́rùn ọdún ninety ọ̀gá mi general yakubu gowon wọ́n fi iṣẹ́ sọwọ́ sí mi lọ́jọ́ ọjọ́ ìbí mi tí wọ́n sọ wípé mo máa ń pè yín ní ek edwin clark ni yakubu gowon máa ń pè mí ó ní ẹ wo mo ṣàpèjúwe yín sà gẹ́gẹ́ bí èèyàn dáadáa ọlọ́wọ́ mímọ́ aláyà funfun àtẹni tí máa sọ òótọ́ ọ̀rọ̀ tí máa da àwọn kankan láàmú fún ìdí èyí nígbà tí Gowon sọ pé to be brutally frank ẹ̀yin gangan ni aṣàjẹmàṣẹ́ inú brutally frank yẹn ó ní mo ti mú àkórí autobiography mi English nígbà tí àyàn ọmọ sọ̀rọ̀ ń tiẹ̀ ó ní í ṣe rí lẹ́yìn tá a ti parí ogun abẹ́nú civil war Nàìjíríà ogun Biafra ó ní a rò pé kálukú á padà padà sórí tábìlì tá a sì sọ ọ̀rọ̀ kan ná bí nǹkan ó ṣe ṣe dáadáa àmọ́ ọ̀rọ̀ tá à ń sọ orí ahọ́n nìkan la ti ń sọ̀rọ̀ nàìjíríà nàìjíríà ò sí lọ́kàn ọ̀pọ̀ ọmọ nàìjíríà ńgbà tí bàbá bọ́lájí akínyẹmí tí àwọn náà mọ̀ sọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n bọ́lájí akínyẹmí ní ńgbà jonathan gbé national confab kalẹ̀ pé ká tún ọ̀rọ̀ nàìjíríà sọ èmi yìí àti irú bàbá edwin clark yìí la fi jonathan lọ́kàn balẹ̀ pé jona jona hmm, hmm. fi ọkàn balẹ̀ kò ní sí pé àjòkò pàdé ẹnìkan wà bínú bóde wípé àsọ̀rọ̀ mọ́ a sì ṣe ìpàdé ọ̀hún àpérò nàìjíríà ó sì lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ tó sì jẹ́ pé àwọn àbá dáadáa tí ó sún nàìjíríà débi ògo la dá síbẹ̀ àmọ́ bá a bá ń béèrè pé àwọn fáìlì àbádà ó dá mi lójú wípé jàǹkáwò ó ti mọ yóò ti ràgà yíká ẹ̀mí tí bàbá sọ ni ńgbà tí àṣẹ ọ̀dùnmọ̀ sọ̀rọ̀ ń tiẹ̀ ó ní ẹ̀ ọ̀rọ̀ nàìjíríà kọ́lọ́hún mọ̀ ṣàánú wa mọ̀ ni ìjọba ìlànà ìjọba àpapọ̀ gbogbogbò eh, tí à ń ṣe bí ìgbà tí a kàn fi ń tanra wa jẹ kò sí true federalism kankan ẹ jẹ́ kí kálukú lábẹ́ àbúradà ìjọba àpapọ̀ lókè ẹ jẹ́ kí kálukú ẹlẹ́kùnjẹkùn mọ́ ọdọ́mù yẹ́ kí kálukú ọmọ yáná láàrò yá ẹ̀ nípa ọ̀rọ̀ tó bá ń rí mọ́ fi mú dàgbàsókè bá ẹkùn tiẹ̀ àmọ́ asọ̀sọ̀sọ wọn kọ̀ wọn ọ̀gbọ́ ìròyìn ẹ pé ó dìpù gan hmm. sọ pé ó dìpù gan tatatata ó ta lẹ́nu àwọn <laughs> ah, alright lójú ewé kẹrin ìwé ìròyìn ti Nigerian Tribune ọ̀rọ̀ nípa ilé ìgbìmọ̀ asòfin àgbà ni o èdè ògbẹ́lẹ̀yọ̀ aráalé òṣètò àti gbóhùn ará oko làásùgbò ó bẹ́lẹ̀ lórí pé àyàn àwọn èèkànkùgbò olóyè ilé kí ló fa sábàbí ọ̀rọ̀ wọ́n ní ààrẹ ẹlẹ́gbìmọ̀ asòfin àgbà ń ló kéde asòfin tó ń ṣojú ẹkùn ti gúúsù benue abba moro àti asòfin tó ń ṣojú ìwọ̀ oòrùn enugu osita ngu gẹ́gẹ́ bí olórí ọmọ ẹgbẹ́ tó kéré jùlọ àti akójanulé fún ọmọ ẹgbẹ́ tó kéré jùlọ ní iwájú ilé asòfin àgbà ní sísẹ̀ntẹ̀lé tí a ṣe ààrẹ lẹ́gbìmọ̀ asòfin àgbà Godswill Akpabio léyìí tó kéde pé Abba Moro òun ni olórí ọmọ ẹgbẹ́ tó kéré jùlọ ní ilé ìgbìmọ̀ Osita Ngu òun ni akójanulé fún ọmọ ẹgbẹ́ tó kéré jùlọ ní ilé ìgbìmọ̀ kíá ní hunuhunuhunuhunu ti bẹ̀rẹ̀ táwọn èèyàn sì ti bẹ̀rẹ̀ sí pariwo yèè ní iwájú ilé ìgbìmọ̀ asòfin àgbà pé kò jọ́ o kò jọ́ kò jọ́ o àwọn kan sì ń sọdúnmọ́ pé bá a ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní í yọ̀ sí kí ló wá fa sábàbí ọ̀rọ̀ wọ́n ní aṣòfin Garba Maidoki lọ́sẹ̀ tó lọ iná ni wọ́n ti fi ọ̀rọ̀ balẹ̀ yí pé lágbára ọlọ́run o ìjókòó míì tí wọ́n bá jókòó àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ó ṣeé ṣe lára àwọn yìí náà ni yóò jẹ́ olórí ọmọ ẹgbẹ́ tó kéré jùlọ ní ilé ìgbìmọ̀ tí wọ́n ti ń fojú sí àwọn kan lára pé ẹni báyìí kàṣà báyìí káòdì ń ló ṣeé ṣe kó gun orí ipò náà bẹ́ẹ̀ bá sì gbàgbé kété tí ilé ìgbìmọ̀ asòfin àgbà ìpín yìí ti wà lórí àpèrè tán bẹ̀rẹ̀ sáà ọ̀tún tiwọn ni wọ́n ti yan àwọn olóyè ẹgbẹ́ tẹ́lẹ̀ àmọ́ àwọn ìgbésẹ̀ tó gbó wáyé kó tó di pé wọ́n wá yan àwọn olóyè ẹgbẹ́ méjì míì fún olórí ọmọ ẹgbẹ́ tó kéré jùlọ àti akójànú ilé fún ọmọ ẹgbẹ́ tó kéré jùlọ kò sékòyẹ lẹ́yìn bí ẹni tí í ṣe sẹ́nẹ́tọ̀ Simon Davou Nwankwo léyìí tí ó jẹ́ pé wọ́n gba kúò nípò látọwọ́ ilé ẹjọ́ kò tẹ́mi yìí pé ìbò tó gbé wọlé kò lákàkì tó tí wọ́n sì fẹ́ lòmí ìjìrọ̀ rẹ̀ wá láti ẹkùn rẹ̀ ńgbà wọ́n sì ti lé kúò lórí àpèrè kò láǹfààní láti jẹ́ olóyè ẹgbẹ́ mọ́ wọ́n ti lè kúrò nílé asòfin wọ́n ti lè padà lọ sí ibùba rẹ̀ ìnínú ẹni tí í ṣe ẹnì kejì tó ń jẹ́ adarí akójanulé fún ilé ìgbìmọ̀ Darlington Iwokocha wọ́n lòun náà pàdánù ìjókòó rẹ̀ sí ọwọ́ Augustine Akobundu ti ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní eléyìí ló ṣe okùnfà fàsẹ́yìn nínú yíyan olóyè ilé kó tó wá di pé wọ́n wá máa wọn méjì míì láti fi jùrọ̀ wọn sẹ́nẹ́tọ̀ Abba Moro àti Osita Ngu sẹ́nẹ́tọ̀ Abba Moro òun náà ni olórí ọmọ ẹgbẹ́ tó kéré jùlọ báyìí tí Osita Ngu tó sì jẹ́ akójanulé ní ilé ìgbìmọ̀ asòfin àgbà nígbà tí wọ́n kéde wọn làwọn asòfin yòókù wọn sọ ọdúnmọ̀ pé ìgbà wo lẹ bẹ̀rẹ̀ sí í wo àwọn èèyàn tẹ́ ẹ máa fi ṣe olórí ọmọ ẹgbẹ́ tó kéré jùlọ àtàkójanulé fún ọmọ ẹgbẹ́ òṣèlú tó kéré jùlọ nílé asòfin àgbà tẹ́ ẹ̀ jẹ́ kí àwa yìí mọ̀ wọ́n á ti ṣe ṣe òòṣà lódò tí làbẹ́làbẹ́ ò mọ̀ sí àwọn ò ní tẹ́wọ́ gbaru eléyìí o kálukú wọn sì ń fa ẹsẹ̀ òfin yọ láti máa fi ti ọ̀rọ̀ rọ̀ lẹ́yìn ọmọ ẹgbẹ́ òṣèlú labour party níbẹ̀ aṣòfin tó ń ṣojú ti àríwá enugu sẹ́nẹ́tọ̀ okechukwu ezia nígbà tí ó tẹnubọ̀ rántí ẹ̀ ó ní láìfà àbàdà kò lè jọ́ o ìgbésẹ̀ kí ìgbésẹ̀ lélẹ́yìí ẹ ẹ̀ lè yan olóyè nínú iléègbìmọ̀ asòfin àgbà láì ní jẹ́ pé àwa tá a mọ̀ tá a kùn bẹ́ẹ̀ a mọ̀ sí i ṣàdédé lẹ fa orúkọ àwọn kan jáde lẹ sì sọ ọdún mọ̀ pé àwọn wọ̀nyí ni olóyè ilé a jẹ́ pé nǹkan kan bẹ nídìí ọ̀rọ̀ yìí tó dàbí àbòsí àwọn ò ní gbà o bí ẹgbẹ́ òṣèlú labour party nílé ìgbìmọ̀ mọ̀ ṣe fọmú rèé tí gbogbo ẹ̀ sí gbàgbós tó ń sì bẹ̀rẹ̀ sí pariwo léra wọn lórí wọn náà tún fi orúkọ ṣọwọ́ o gẹ́gẹ́ bí àwọn alága ìgbìmọ̀ láti ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà láti wá máa tukọ̀ àjọ FEMA lára àwọn lágbérí ọ̀mọ̀wé Chukwuemeka Àgbàsì lẹ́yìn tí wọ́n yan òun gẹ́gẹ́ bí olùdarí àgbà fún àjọ tí ó máa ṣe kò kárí ọ̀rọ̀ ọ̀nà tó jẹ́ ti ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè yìí ìyún Federal Road Maintenance Agency FEMA kò tún wọ́n tán síbẹ̀ wọ́n tún yan àwọn ọmọ ìgbìmọ̀ náà tí léè tí wọ́n jọ máa darí ètò gbogbo níbi tí a gbé rí ọ̀mọ̀wé àgbàsì ọ̀mọ̀wé Kenneth Ugbala aṣòfin Timothy Aduda àti ọ̀gbẹ́ni Babatunde Daramọ́lá àtàwọn ìkànkùgbò míì ni wọ́n yàn sára àgbìmọ̀ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí wọ́n sì buwọ́ lu àwọn náà ṣùgbọ́n síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ wàhálà bẹ́lẹ̀ o níwájú ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lánàá lórí pé wọ́n yan àwọn olóyè ẹgbẹ́ méjì míì sí ipò táwọn méjì kan ti kúrò tí wọ́n padà lé. Buhari ti ń sọ̀rọ̀ báyìí o bíi lẹ́yìn ọjọ́ bíi mélòó kan ọtọ́jọ́ mẹ́ta tí baba ti kú ò ní ìṣàkóso àwọn kan pé àgbóhùn baba tó nǹkan àmọ́ lẹ́nu lọ́lọ́ yìí Buhari ó ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ síta àwọn ikọ̀ kanranjẹ́gbọ̀n àdìmọ́jẹni gbèrú àwọn náà ni ó dàbẹ́ pé wọ́n fọgbọ́n jájọba gbà mọ́ mi lọ́wọ́ nínú ìṣàkóso mi àwọn kabal ó dàbẹ́ kí ló ń wò ìròyìn yẹn rèé lẹ́kùnrẹ́rẹ́ ansa sí. Si ìkọ́ ẹ̀sán rẹ o ààrẹ tẹ́lẹ̀ nílẹ̀ yìí ààrẹ Muhammadu Buhari ààrẹ ànánú o ni wọ́n ti bó sọ lójú eégún ọ̀rọ̀ wípé ọdún mẹ́jọ tí àwọn fi ṣèṣàkóso ó dàbẹ́ ń pé àwọn karanjangbọ́n afúnilóko ìdí ọ̀pẹ ẹrù ẹ̀dá kan tá à ń pè ní kabal ó dàbẹ́ ń pé wọ́n dọ́gbọ́n fi nǹkan ṣe ìṣàkóso òun nínú ìṣàkóso òun eléyìí lọ̀rọ̀ tó ń sọ sí tẹlifíṣàn ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà NTA nígbà tí wọ́n pè wọ́n síbi ètò kan ààrẹ àná nílẹ̀ wa ni ó dàbẹ̀ pé ìṣàkóso fọgbọ́n yọbọ́rọ́ mọ́ òun lọ́wọ́ bọ́ sọ́wọ́ àwọn kànáńjàngbọ̀n ẹ̀dá àwòrán-ṣàṣà tí wọ́n ń pè ní Kabal yìí nígbà tó ń ṣèṣàkóso fọ́dún mẹ́jọ nígbà wọ́n wá bí pé ṣé kí ló dé tẹ kí lè rí tẹ sọ pé ẹ mọ̀ pé lásìkò yẹn mi ò fún àwọn ará abíláyè láti gbẹnu sí ọ̀rọ̀ nàìjíríà láti fàáfin fún ìdí náà wọ́n ṣáà wo kóńkó mọ́ mi wọ́n wo kóńkó mọ́ mi ní gògóńgò bíi kí n má rí ìjọba òun ṣe ni àmọ́ mo sá tiẹ̀ dúpẹ́ ibi tí olúwa tọ́ràn mi lọ́wọ́ dé buhari ni mo dúpẹ́ o fún àǹfààní tọmọ nàìjíríà fún mi láti fi sìnlú mo sì sìnlú níwọ̀nba tèmi bẹ́ẹ̀ fẹ́ o bẹ́ẹ̀ kọ̀ o mo hmm. ṣe wọ̀n tí mo lè ṣe èsì lè ṣe ju ìwọ̀n tí mo lè ṣe lọ I did my best but whether my best was not good enough mo fèyí tó kù ńlẹ̀ fún ẹ̀yin èèyàn pé ẹ ṣèdájọ́ mi ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ṣèdájọ́ mi èyí tó bá kù ọlọ́run ó mọ̀ ṣèdájọ́ yòókù Buhari ní à nígbà tá à ń sọ yìí ọ̀rọ̀ Nàìjíríà ọ̀rọ̀ abẹ́lé Nàìjíríà local matters ó mú mi lóminú débi wípé ìhìn ráàyè àwọn ọ̀rọ̀ ilẹ̀ òkèrè gbogbo àwọn foreign issues tí wọ́n máa ń pè mí sí èmi ọ̀dá sí tó nǹkan o ọ̀rọ̀ abẹ́lé torí ngbà náà ètò ààbò eléyìí tí gbogbo ẹ̀ fẹ́ dàrú òní mo mójútó ṣe wá rí ní gbogbo ìgbà tí mò ń ṣèṣàkóso èmi ò gbìyànjú láti sọ pé èmi náà fẹ́ máa figagbága pẹ̀lú ohun asán ayé ọ̀rọ̀ ayé mi ò wáyé láyà ìwòsàn ayé dà wá lọ ní bí àwọn olówó Nàìjíríà kan bí wọ́n ṣe mọ́ wálé ayé mọ́yà ẹ rí i pé àwọn olówó nàìjíríà kan tá ọ̀pọ̀ wọn tá àmọ́ bí wọ́n ti rówó wọn ẹ mọ̀ rí wọ́n mọ̀ lé ilẹ̀ ńláńláńláńlá síbi tọ́sọ̀ǹtọ̀ àwọn ilé kànrin kànrin kànrin àwọn ọkọ̀ dẹ̀nkù dẹ̀nkù dẹ̀nkù àwọn nìyẹn èmi ò ráàyè gbogbo eléyìí nígbà tí mò ń ṣèjọba torí bíntín báyìí ni mo mú ayé ayé asán tá a yá gbé tí yóò padà sàn lọ láìpẹ́ láì ó ní fàpẹ́rẹ́ ẹ rí i pé ńgbà tí mo sì parí ìjọba ó ní mínítàdì ẹ sókè ọmọ lèmi lọ́ra jẹ gíní tẹ́nìkan kan ọmọ ilé mi kiri ẹ nígbà tí ń bá wọn jẹ gbì ní ìbàjẹ́ pé mo bá wọn jẹ gbì ní ìsìn ò hmm. ní wọ́n sì máa lélúwẹ̀ ẹ rí i pé lálàáfíà lórí àgbàntara ni mo ra jókòó sí nílùú mi tí mò ń wòye òye làgbà ń wò ńgbà wọn wá bí wọn pé ǹjẹ́ tún ní nǹkan míì tẹ́ fẹ́ sọ tó ṣẹlẹ̀ tétí ò lásìkò ìjọba yín ó ní à ọ wá o ó ní ọ̀pọ̀ àwọn èèyàn yìí tí wọ́n bá mi tí wọ́n pera wọn ní kanranjẹ́gbọ́n kàbá yìí wọ́n wá àwọn ọgbọ́n burúkú burúkú kan láti tọwọ́ èmi náà bọ́ sọ̀lọ̀ bíi kí wọ́n máa fi nǹkan eh, lọ̀ mí pé kájọ tọwọ́ bọ kínní kájọ fi lówó ó ní èmi màmá ọmọ wọn lójú ni pé ẹ lè bà tèmi jẹ́ ẹ lè tọwọ́ mi bọ́ sọ̀lọ̀ torí wulẹ̀ náà nǹkan ìfẹ́kùfẹ́ ayé kèé jo èmi lójú ó ní tó dùn wọ́n nù o sẹ́yìn náà sì rántí sẹ́ ìgbàgbé sẹ́ ìgbàgbé sẹ́ rántí ń pé ní ọdún 2016 ni obìnrin àkọ́kọ́ wa tẹ́lẹ̀ aya rẹ Aisha Buhari ló kígbe pé àwọn kaba àti já ìṣàkóso gbà mọ́kọ̀ mi lọ́wọ́ ẹ gbà mí o ẹ mọ́ wò míràn o ńgbà wọ́n tún bi Buhari pé ti Naira redesign kí ló dé ó ní ha ní tilẹ̀ ń tọ́ lọ́hùn mo fẹ́ fi ìlànà àtúnpaláró náírà nàìjíríà mo fẹ́ fi iná mo fẹ́ fi finá jó àwọn olówó ìdọ̀tí àwọn olówó tí ìsàlẹ̀ ọ̀rọ̀ wọn lẹ́gbin tí wọ́n ń kó nàìjíríà lówó pamọ́ mo fẹ́ fi irú nǹkan mọ́ wọn lára ni mo sì gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ ẹ wá mọ̀ wo wọ́n kó bá mi tán díẹ̀ ló kù mo yá ayẹ́ mo ní àkóbá gáfárà mọ̀ọ́dọ̀ jẹ́ ìròyìn yẹn pé ah ah ọ̀gá jù Buhari Buhari hmm. ojú ìwé kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìwé ìròyìn mangadu wà lójú ewé kẹrin ìwé ìròyìn ti Nigerian Tribune ọ̀rọ̀ Buhari náà tún ni o ó lóhun tó fà á kí n tó sọ di mímọ̀ yìí pé ọ̀rọ̀ owó tẹ́ fẹ́ tún rọ yìí ẹ̀gbọ́n ọ̀hún sọ̀hún ṣùgbọ́n ẹja lọ sójú ọjà náà ńgbà tá a bá padà dé ẹ gbọ́rọ̀ tí Buhari sọ lórí náírà tuntun èyí tá à ná. ajá balẹ̀. Hello and welcome to Tucker Edwards Realty Company Limited Property Magazine. The following properties are going for sale in Ibadan. Nearly completed four units of three bedroom flats on a 713 square meters at Aligongo Akobo, Ibadan. 65 million naira. A story building containing two units of two bedroom flats and a two bedroom BQ at Scout Camp, Ibadan. 32 million naira. Four bedroom bungalow with a room and palo BQ at Itesiwaju Estate, Ulugunru, Ibadan. 30 million naira. Three bedroom bungalow on 1,300 square meters at Odono Kikiri, 27 million naira. A plot of land measuring 548 square meters at Ologede Estate, New Garage, Ibadan, 12 million naira. And a terrace duplex at the breathtaking Cedar House Gardens, Uluyole Estate, Ibadan, 65 million naira. All our properties are fully verified. For more inquiries, call Dr. Edwards Realty Company Limited on 0906 2022 256 or 0815 225 0214 now. Dr. Edwards Realty Company Limited. Happiness, freedom, and peace of mind. ẹ̀yin ọmọdé ẹ dìde àkókò baba kérésì ti wọlé dé tọdún ètò peléke fresh fm ìbàdàn last ninety eight point three fm àti tiwantiwa one oh six point five fm ló ń pàwọ́pọ̀ ṣàgbékalẹ̀ baba kérésì tọdún yìí fáwọn èwe gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe lọ́dọọdún a tún ti fata fepo fiyọ̀ sí kó lè wà fantasi báwọn ìwé bá ṣe ń wọlé wo baba kérésì tán gbàgbọ́ kabiti kabiti wọ́n tún máa fẹ̀bùn ilẹ̀ deep freezer tẹlifíṣàn home theatre washing machine àpò rẹsì gálọ́nù òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe fàjẹ́ ní bàbá ṣe ṣèdíje lọ́lọ́kùn òjọ̀ kan bíi ijó jíjó ìlú lílù ìrìn oge ṣíṣàfihàn ọgbọ́n àtinúdá àtìdíje tá a mọ̀ á jìgbìjìgbìjìgbì ojoojúmọ́ nìyí ọmọ ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ látọjọ́ kẹ̀ní sọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá ti baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm ó fi máa wà ń kalẹ̀ àwọn nǹkan ṣeré ọlọ́kùn ọ̀jọ̀ kan pẹ̀lú àwọn nǹkan tó lè múnú àwọn èwe wa dùn fún wọn lóye mọ́ni gbàgbé láti pèsè sílẹ̀ bẹ́ẹ̀ sì máa pàdé àwọn ògbóǹtarìgì fresh fm blast fm pẹ̀lú tiwantiwa fm tí wọ́n sì máa fara kẹ́ra pẹ̀lú àwọn ìwé wa. dókítà yínká ayéfẹ́lẹ́ ọjà ni ó máa gba àwọn ìwé lálejò tí ó sì máa bá wọn ya fọ́tò bá wọn dọ̀wẹ́kẹ̀. ẹgbẹ̀rún mẹ́ta three thousand naira lówó wọlé baba kérésì ọmọ kọ̀ọ̀kan táwọn ọmọ owó sì máa lọlé pẹ̀lú ẹ̀bùn tó lé kéńkà pẹ̀lú ẹ̀ ní kéèké lẹ́nu wọn. aago mẹ́jọ àárọ̀ sago márùn-ún rọ̀lẹ́ ní baba kérésì wọ́n fi máa wà ń kalẹ̀ challenge ìbàdàn ẹ̀yin èwe ẹ sọ fún dádì àti mọ́mì alágbàtọ́ àtàwọn baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm lẹ́fẹ́ lọ wò alala ololo alalala lololo. The eighth edition of NBC Yemishonde Broadcast Media Stakeholders Forum is here. the role of mass media in national development. Date is Thursday, 23rd November 2023. Time 10 a.m. Venue Alumni Hall, University of Ibadan. Keynote address will be delivered by Charles Ebuebo, Director General, National Broadcasting Commission. Paper presenters are Professor Isaac Olawale Albert, Professor of African History, Peace and Conflict Studies, University of Ibadan. Mrs. Francisca Ayeton, Director Broadcast Monitoring, National Broadcasting Commission. Commission, Mrs. Susan Obi, Director of Public Affairs, National Broadcasting Commission. Some of the paper discussants are Tong Okewale Shonaya, Edmond Obilo, Ambrose Shomide, Femi Adefila, and a host of others. Attendance is free. Forum convener Yemi Shonde says, says Come, one, on, come, all. crusade ó tún ti dé àkòrí tọdún yìí ni covenant of blessing gbogbo ènìyàn tún tiẹ̀ tún yá yá máa bọ̀. lórí ilẹ̀ yanu fc bá miracle ground fc bá city tó wà lẹ́yìn ilé ọba àtàlágà ìbàdàn. ìṣòro ọlọ́dọọdún ọlọ́jọ́ mẹ́ta tó máa ń mílùú ìbàdàn títí títún ti dẹ́. annual city wide crusade ó máa wáyé lọ́jọ́ wednesday december six thursday december seven àti friday december eight ọdún yìí. bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án alẹ́ lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta. covenant of blessing májẹ̀mú ìbùkún lákòrí ẹ̀. àwọn ìrìnsẹ̀ ọlọ́run tó ń bọ̀ ní prophet adéwùmí samson dr prophet Hafiz Kiki. Prọfẹ̀tì Owátúndé Bàṣà. Prọfẹ̀tì Bíyì Adébàmọ́wọ́. Bàbá Fákilẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó fi máa mú gbajúgbajà olórin ẹ̀mí tó máa wà bẹ́ẹ̀. Olùgbàlejò àgbà ní Prọfẹ̀tì Dr. Bukunyi Ojo Jẹ̀bi. Ẹ̀sìnbà. Kàmá you sabi exceedingly blessed. Amen. Association of Tutorial School Operators in collaboration with Comfort EduServe Limited, aka Study Abroad Made Easy, organizes a one day convention tagged Tutorial Centers as Catalysts for 21st Century Education, unveiling the unsung heroes in the admission market. Coming up on Friday, November 24, 2023, venue UI Hotel Main Hall, opposite the Central Mosque, University of Ibadan. Time 9 a.m. prompt, featuring expository talks by Dr. Babatunde Ol Olaure, MD CEO, Comfort EduServe Limited, on undergraduate and postgraduate admission abroad. Special guest of honor, Professor Saliu Abdulwahid Adelabu, Honorable Commissioner, Ministry of Education, Science and Technology, Oyo State. Chief host, Mr. Adedeji Olaiwola, AXO State Governor. The convention is proudly supported and sponsored by Comfort EduServe Limited. For sponsorship and inquiries, please call 0706 822 0386. Announcers, Association of Tutorial School Operators. Lagos, Oyo State. Nàìjíríà P sixty three ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé The big thing is finally here. Tí pọ́ǹpì tó kórè dé tọ̀tẹ̀ yìí gàlágà jù. Gbogbo ọmọ Nàìjíríà ká máa bára wa yọ̀. Gbogbo àwa tìpínlẹ̀ Ọ̀yọ́ ká máa kíra wa kú oríire. The big thing ti lè ṣe wa tí pọ́ǹpì concept ṣèlérí ẹ̀. A fi ń sọrí àjọ̀dún òmìnira sixty third independence anniversary orílẹ̀-èdè Nàìjíríà. Ó ti bẹ̀rẹ̀ ó ń lọ lọ́wọ́. Ó di di sixty three days ní o. Ẹ̀yẹ́ ra lẹ̀ báyìí léyìíkéyìí sáìtì wa. Kẹ́gbẹ̀bùn six hundred and thirty blocks. Ó jìgbìjìgbìjìgbìjì blocks tó bá ilé ńlá tẹ́ fẹ́ kọ́ débi tó lápẹ̀rẹ̀ tí pọ́ńpì concept ló tó ṣerú ẹ̀ ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì wa tí pọ́ńpì concept tó wà ní nọ́mbà twelve àrẹ tẹ̀lú street àrẹ avenue new Bódìjà Ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. àti kórede àkórede àti múrewa àmúrewa ṣe máa ṣe nìyẹn tí pọ́ńpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ńpì concept developer that cares. àmúyẹ lómi wá ẹ̀ta tí sì kéde pàtàkì yìí gbogbo èèyàn Ìbàdàn ètí yín mélòó gbogbo alágbàtà table water lórí pure water omi labumu omi labuwẹ̀ omi náà ni àbùsọ fún mọ́kèlè rẹ̀ sọ. ẹ wá gbọ́ o association of table water producers ló ń pe àkíyèsí gbogbo alágbàtà pure water pátánlẹ̀ Ìbàdàn wípé gbogbo omi tó ń jáde lọ́dọ̀ ọmọ ẹgbẹ́ atwap omi tó kúnwọ́ omi gbogbo tá a dì pẹ̀lú mọ́tótó ni omi tí gbogbo wọn ń tà pẹ̀lú ìfẹnukò association of table water producers atwap ló fi ń dá wa lójú pé báàgì omi kan sachet báwọn oníbàárà sì ti ń rà á tí wọ́n ń tà á láìsí gbọ́nmi sí omi òtó. two hundred naira péré lodidi báàgì kan. orígun mẹ́rin la yẹ pín sí mẹ́rin lọ́nà mẹ́rin tó túmọ̀ sí mẹ́rìndínlógún mẹ́rìndínlógún nínú báàgì omi kan ìfẹnukò gbogbo ẹgbẹ́ ni bẹ́ẹ̀ bá ń gbọ́ràn de tó yàtọ̀ sí ìkéde yìí látọ̀dọ̀ ẹgbẹ́ atuapu kọ́ o bákan náà ni wọ́n tún ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo àwọn alágbàtà omi inú ọ̀rá wípé sachet kan kò twenty naira lọ twenty naira sachet omi kan ni. association of table water producers alhaji ọládẹjọ ismail adégbòyega ló ń yorùbá bọ̀ wọ́n ní àìrìnjìnà làràbù kí ọ̀kẹ́rẹ́ bí èèyàn bá rìnjìnà èyí ò rí wípé jura wọn lọ. ó ti pẹ́ tí mo ti ń rí ìtura nílùú ìbàdàn ilé ìtura bíi billionaires hotel and suites sọ wọ́n bí káwọn sọ wọ́n láwùjọ yẹpẹ̀ billionaires hotel and suites yàsíbí kò wá wò ó kò sì gbà wípé síkún yàtọ̀ sí gbàgì àwọn yàrá ìgbàlejò wa ò lẹ́lẹ́gbẹ́ tí èsì ń ké lala pẹ̀lú standby generator gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà nínú ilé ìtura wa lẹ́tì mọ́ wo bó ti ń lọ jákèjádò àgbáyé tí íńtánẹ̀tì ó sì dúró digbí lórí fóònù yín open roof bar ò gbẹ́yìn tó fi mọ́ twenty four house maximum security tàbí restaurant tí ń pèsè oúnjẹ aládídùn kódà bẹ́ẹ̀ bá tún fẹ́ lúwẹ̀ẹ́ pẹ̀lú omi tó mọ́ kànga billionaires hotel and suites nìkan ṣoṣo ló lè fún yín tán láìsí lọ kábọ̀ débẹ̀ kó o tún padà wá lọ́jọ́ míì gbogbo ọ̀nà ló já sí plot twenty block three ní mechanic resettlement scheme layout ọlọ́gẹ̀dẹ̀ estate old lagos road new garage ìbàdàn www.billionairessuites.com fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé zero nine one six five seven five one one two nine tàbí zero zero nine zero seven seven two nine four zero five nine billionaires hotel and suites ẹ̀ka àbọ̀ sínú ìtura. ìyanu ayọ̀dẹ̀ àyẹ̀wò ojú àtàwọ̀ ojú àyẹ̀wò ìtọ̀ ṣúgà àti ìfúnpẹ́ gíga abẹ́rẹ́ àti ara fáwọn ọmọdé family planning fáwọn ìyálọ́mọ àyẹ̀wò kòkòrò hiv one and two lọ́fẹ̀ẹ́ lọ́bàdé o níbi àjọ̀dún ìyanu ayọ̀ dé tí ó wáyé ní ọjọ́ sátidé ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kọkànlá ọdún yìí ní arẹmọ adébálò òbí ajé ròdù ńbàdàn dr adédèjì ọpẹ́yẹmí láti uch ń bọ̀ mrs adéníran tm hod ọ̀yọ́ state of nursing and midwifery ẹlẹ́yẹlé ńbàdàn àwọn náà dáhùn aláboyún lẹ́kọ̀ọ́ ìdánilẹ́kọ̀ọ́ wáyé látọwọ́ human rights pralad international lábẹ́ pralad jẹ́ comrade ọláyẹmí akéwùmí láti uk tí alákòóso ti nàìjíríà ṣojú fún rálẹ́jẹ kọ́mẹ́dà lóńgẹ́ lórí mímú àdínkù bá ìrọ́gìrì lọ sọ́gbẹ́ ẹ̀wọ̀n rẹ̀ wá ní ti ìfilọ́lẹ̀ àti ìkówójọ oní mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n fún kíkọ́ ọ̀dọ́ ọlọ́run ìyanu ayọ̀ interdenominational evangelical ministry aago òwúrọ̀ ń lè tó ti bẹ̀rẹ̀ aṣọ funfun ní káàwọ̀ wá o. bàbá ọjọ́ samuel olùṣègùn akíntóbi jb arọ́jibí gbogbo èèyàn lálejò sátidé yìí ni o alimaliri kababita aloga. òótọ́ ni kára ojú pépé la fi ṣiṣẹ́ ajé alimalik ababitas master key kọkùnrin ó jẹ́ ní kùtù àì kára ó kọfẹ́ kó o bọ́ lọ́wọ́ ara ríro àtibàrí fífà so kálẹ̀jọ obìnrin ó bá ìrọ̀rùn dé alimalik ababitas master key là ń pèrè yẹn egbòogi ìbílẹ̀ pọ́nbélé la fi ṣe kò sì lọ́tí nínú pété tọkùnrin tóbìnrin ló lè lò àmọ́ kò sí fún aláboyún àtọmọ tọjọ́ orí rẹ̀ ò tí ì pé ọdún méjìlá alimalik ababitas master key nafdac lulọ̀ǹtẹ̀ gbà pọ̀n kẹ̀ẹ́dá sọ́fun ẹ rí i pé nǹkan ju nǹkan lọ. bí ẹ fẹ́ rà á lẹ́yọ ẹyọ tàbí aláràtúntà ẹ kàn sí bestcourt investment company limited tó wà ní amúlòkó ọ̀dẹ́yàlé àjíà road ìbàdàn tàbí kí ẹ pé zero seven zero five seven eight six three one four eight tàbí zero nine zero seven four eight zero three two nine one almalik ababitas master key òun lèmi ń lò ìwọ náà gbẹlura kò mọ̀ ta bí ẹyẹ olóńgó. àdìmọ́dìrì kábàbí ta àlọ́gà. ajá balẹ̀. ajá balẹ̀. tọ́. àdánwẹ́ àbí èṣe àbí èṣe ọ̀rọ̀ rẹ ti sún ọ̀tá mi kò sún ọlọ́run kò sún ọlọ́run ó ti sún ọ̀tá mi. Um, ẹ̀yin tí ẹ ń wà lórí Facebook ẹ fọ́lọ̀ wa ẹ láìkí wa ẹ ṣí àìtó yìí ẹ lè máa wò pé kí là ń ṣe lábẹ́ aṣọ. tí wọ́n ń wò lórí streaming. tí wọ́n ń wò lórí streaming. anyway action in action ni. action nínú action kò hmm. sí wàhálà. tribune wà ń hmm, ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà tàná muhammadu buhari bàbá sọ̀rọ̀ jáde láti Daura ìgbà tí iléeṣẹ́ amóhùnmáwòrán ìjọba àpapọ̀ tí wọ́n lọ ṣe ẹ bàbá ẹ lẹ́mẹ̀ wọn láti ìgbà tẹ́ ẹ ti kúrò ní ọ́míìsì ìjọba gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí ń bolẹ̀ bá ṣe dé ìgbà tí bàbá ó máa sọ̀rọ̀ ó ní hmm, adúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí agbébẹ̀rẹ̀ a sì dúpẹ́ bí abadé a sì dúpẹ́ èyí tó kù táwọn tó kù náà mọ̀ ṣe hmm. wọ́n á béèrè lórí ọ̀rọ̀ owó wọn ni ọ̀rọ̀ owó nàìjíríà tí wọ́n mú ìyípo padà tí wọ́n bá wọ́n ṣiṣẹ́ lórí igba náírà wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà wọ́n ṣiṣẹ́ lórí ẹgbẹ̀rún kan náírà yí pé ká máa náwó tuntun lọ bó o ló ṣe jẹ́ ṣé Godwin Emefiele tí í ṣe gómìnà ilé ìfowópamọ́ àgbàǹgbà náà ṣóun nìkan ló ń dá àṣẹ ara rẹ̀ pa ó ní mo buwọ́lù yí pé kí wọ́n tún owó ọ̀hún tẹ̀ sí ọ̀tún míì ó sì lóhun tó fà á kó tó di pé mo ní kí wọ́n tún tẹ̀ ó lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ni wọ́n máa wò pé ìlànà yìí kí ló dé tó fi wá lágádángbọ́n ó ní oríṣiríṣi àwọn nǹkan ló rọ̀ mọ́ ìlànà yìí ó ní àkọ́kọ́ òfin wà tí ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa nàìjíríà ń lò tó sì ní í ṣe pẹ̀lú ìṣípòrọ́pò tàbí láti tún owó tẹ̀ sí àkọ̀tun ó ní iye ọdún tí wọ́n máa ń ṣe kì í sì ṣe lórílẹ̀‐èdè yìí nìkan wọ́n ń ṣe láwọn orílẹ̀‐èdè míì náà lágbàńlá ayé e nínú ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa nàìjíríà yìí sì ní godwin emefiele wà gẹ́gẹ́ bí gómìnà ọbẹ̀ ó sì ní agbára àtòun àtàwọn ọmọ ìgbìmọ̀ rẹ̀ láti gbé àbá yìí wá fún iléeṣẹ́ ààrẹ láti buwọ́lù òun sì buwọ́lù ó ní kẹ́ ẹ mọ wá wò ìgbà tí wọ́n fi díje dupò ààrẹ tí mo fi wọlé sọ bí eléko lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní kì í ṣe pé bóyá owó kan wà rántí-rántí àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n wò pé muhammadu buhari la nílò lásìkò yìí láti lè gbé wa kúrò ní èbúté òfo tá a wà ká sí èbúté ògo ọlọ́run sì fún un ṣe ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú tí wàá gbàgbọ́ nínú yìí pé ẹ ràbọ̀ ẹ buta ẹ ràbọ̀ ẹ sebẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn bí wọ́n ṣe ní àsùnwọ̀n sílẹ̀ yìí ni wọ́n ní sílẹ̀ òkèèrè ẹ máa gbọ́ bẹ́ẹ̀ bá dé Saudi Arabia owó tí àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n ti kó lọ síbẹ̀ lọ rìn bọ́nú àsùnwọ̀n fi de àwọn nǹkan mọ́lẹ̀ òun bẹ níbẹ̀ níbìbà ọ̀pọ̀ ò gbàgbọ́ nínú kí wọ́n ṣiṣẹ́ apá wọn láti fi wọlé sípò gẹ́gẹ́ bí olóṣèlú ọ̀pọ̀ ò sì gbàgbọ́ nínú ṣíṣiṣẹ́ làágùn kí wọ́n rí owó ń bẹ̀ láti fi ṣe nǹkan mèremère tí wọ́n bá fẹ́ ṣe ọ̀nà ẹ̀bùrú ni o bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ wọn àwọn fẹ́ lówó lọ́wọ́ àwọn fẹ́ ní ilé ńlá àwọn fẹ́ ní ọkọ̀ jìmìràjìmìrà àwọn fẹ́ máa lọ sílé òkèèrè ṣeré wọlé jáde bó ṣe wù wọ́n wọn ni wọ́n ti wá gbàgbé pé ẹnu òfìfo kì í ró yànmùyànmù wọn ni ara rẹ̀ ń ló ṣe àkóbá fún wọn débi tó dé dúró yìí o hmm. wọn ni ìgbà táwọn wá ti wo sàkún bí nǹkan ṣe ń lọ pé àwọn kan ti ń lọ dúró nídùú pé ọ̀gá tí bá fún yín ní ìbò ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta fifty thousand fifty thousand votes kí lẹ máa fún mi yín inú àti máa sọ fún yín pé máa fún ẹ níye báyìí kàṣà máa fún ẹ níye báyìí káòdì wọn ni ọgbọ́n tẹ fẹ́ gbé gbà nù hmm. ebi owó tẹ bá rí lẹ́ẹ̀fi ṣètò ẹ̀ràbọ̀ ẹ̀bùta ẹ̀ràbọ̀ ẹ̀ṣẹ̀ bẹ̀ ó ní ìdíre o tó ń ṣe gbé wọn ní handicap yìí pé tó Godwin Emefiele kíní àbá tí ẹ gbé wá wọn láti lé gbé eh, iṣẹ́ ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè ẹ̀gún ọ̀nsọ̀hún hmm. ó ní gbà wọ́n sì dòun ó ní gbogbo àwọn ẹ̀ràbọ̀ ẹ̀bù ta ẹ̀ràbọ̀ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ó ní bó bá tiẹ̀ wá wáyé kò lè fi bẹ́ẹ̀ pọ̀ tó bí tìgbà kan ṣe máa ń wáyé ó láwọn èèyàn mọ̀ọ́mọ̀ dìbò fún ẹni tó wù wọ́n láti mú kó wọlé sọ̀bẹ lẹ́kọ̀ọ́ ni ó ní nǹkan tó fárẹ̀ o ta fi gbérúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ ṣe lásìkò ìgbà náà kábàlẹ̀ pagidínà ẹ̀ràbọ̀ ẹ̀bù ẹ̀ràbọ̀ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ àbọ̀ mi rèé o kẹ́ má pẹ̀ nǹkan tẹ́ bá fẹ́ tẹ̀ wájú ìwé ìròyìn Nigerian Tribune ní ẹgbàá mú ẹ tẹ̀síwájú lójú ìwé kẹrin rẹ̀ fẹ́kùnrẹ́rẹ́. nínú ọdún 2023 tí a sì wà nù rẹ̀ yìí abatẹ 1.7 trillion naira làwọn gómìnà Nàìjíríà ni wọ́n ná lórí ìrìn àjò káàkiri hmm. oúnjẹ tí wọ́n ń jẹ nílé ìjọba àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sì wòye gbèsè tí wọ́n jẹ nínú ọdún yìí díẹ̀ lókù kó pé tírílíọ̀nù kan náírà abatẹ nine eighty eight billion naira òun lápapọ̀ ẹ̀ ok o ẹ jẹ́ mú ní mọ́ńbé o wọ́n ní gbogbo ìpínlẹ̀ mẹ́rìndínlógójì thirty six states of the federation àwọn náà ni wọ́n ti ná àbàtẹ̀ one point seven trillion naira lórí owó náà àtìgbàdégbà tá a mọ̀ sí recurrent expenditures nínú owó náà àtìgbàdégbà yìí láti rí àláwáǹsì wọn o àjẹmọ́nú owó tí wọ́n ń gbà mm, wọ́n rìn lọ́bì kan wọ́n rìn ìrìn àjò kan àti àjẹmọ́nú àti owó ìgbọ́bùkátà ìrìn àjò ilẹ̀ òkèrè foreign trips wọ́n fi ra àwọn ohun èlò ọ́fíìsì ọ́fíìsì stationery wọ́n fi gun bàálù wọ́n sì fi mọ́lẹ́ẹ̀jì bàálù aircraft maintenance bẹ́ẹ̀ náà ni wọ́n tún ní àwọn kan àtàwọn kan àtàwọn kan ẹ̀yin gan tẹ́tí pọ̀ o hmm. àjọ kan tí máa ń tọpinpin bí ètò ìṣúná àwọn ìpínlẹ̀ bó ṣe ń ṣiṣẹ́ sí láwọn ìpínlẹ̀ nàìjíríà àti ọ̀nà tí wọ́n ń gbé gbà náwó rí owó bákan náà tó jẹ́ ojú òpó méjì tí ètò ìṣúná bọ́jẹ̀tì máa ń dúró lé lórí income àti expenditure wọ́n ní àjọ yìí wọ́n wádìí wọ́n rí i pé nínú ọdún 2023 gbogbo owó táwọn ìpínlẹ̀ ilẹ̀ yìí tí wọ́n fi san owó oṣù fún àwọn òṣìṣẹ́ ló lé ní bílíọ̀nù lọ́nà ẹgbẹ̀rin náírà eight hundred and two point four three billion naira eight hundred and two billion naira ó ní wọ́n fi san sálárì láàrin àsìkò ọdún yìí nìkan wọ́n wá ní sálárì tí wọ́n á san yìí ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ọ̀pọ̀ àwọn ìjọba àpínlẹ̀ ní ń yáwó ní báǹkì láti máa fi san owó oṣù fún òṣìṣẹ́ wọ́n ní wá yàtọ̀ sí eléyìí àwọn owó kan náà tí wọ́n fi sínú ètò ìṣúná tí wọ́n ná fún àwọn nǹkan kan wọ́n ní fapẹ̀rẹ̀ nínú àbàtẹ̀ one point seven trillion naira táwọn ìpínlẹ̀ Nàìjíríà tí wọ́n ná nínú ọdún yìí nìkan wọ́n ní owó lórí fífi gbọ́ bùkátà ìrìn àjò lọ sílé òkèrè owó Eh, lórí gbígbọ́ bùkátà ìrìn àjò abẹ́nú domestic travel owó tí wọ́n fi ń sub tí wọ́n fi ń sub àbí kí ló pé mm, tí wọ́n fi ń sub eh, sí orí <laughs> íńtánẹ́ẹ̀tì owó eléyìí tí wọ́n fi ń gbàlejò entertainment ẹ̀ ń bá bá wọn lálejò owó tí wọ́n fi ń ránjẹ sílé ìjọba full stop owó ẹgbà ẹ ṣe tẹ ẹgbà wá kí wa ẹ tẹ wá kí wa honorarium owó ìjókòó fún ìpàdé kan àbómi sitting allowance owó aṣọ tí àwọn aláṣẹ wa ó mọ̀ wọ̀ láwọn ìpínlẹ̀ wardrobe allowances owó tí wọ́n mọ̀ fi owó sí orí tí wọ́n mọ̀ fi fi afẹ́fẹ́ sórí aago wọn telephone bills owó iná electricity charges owó àwọn nǹkan ohun èlò ọ́fíìsì eh, stationery owó pé a fẹ́ ṣàjọ̀dún kan anniversary owó àwọn àkànṣe ọjọ́ special days owó àmójútó eh, bàálù aircraft maintenance ẹ̀ ń tẹ́tí pọ̀ o àtàwọn nǹkan báyìí àtàwọn nǹkan báyìí wọ́n nígbà wọ́n sí gbogbo ẹ̀ lọ wọ́n ní à nǹkan ti gan mọ́ san sí ilẹ̀ o <laughs> hmm. ọ̀jọ̀gbọ́n kan tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ètò ọrọ̀ ajé ló wá wòye pé ó jẹun tó bani lọ́kàn jẹ́ wípé àwọn ìpínlẹ̀ wọn à owó láti fi máa ṣe àwọn àkànṣe iṣẹ́ tí múdàgbàsókè bá lò tàmọ̀ sí capital project wọ́n ń yá owó fún recurrent expenditures láti máa san sálárì àtàwọn àjẹmọ́nú ó ní irú àwùjọ bẹ́ẹ̀ bó o ní ṣe é tẹ̀ ẹ́ síwájú. Si ẹ mọ̀ gbọ́ ẹyin ẹyin lọ́mọ adìyẹ ń tọ́yẹ hmm. irúfẹ́ ìpínlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ó máa bọ̀ lẹ́yìn ni bọ̀ lẹ́yìn ni bọ̀ lẹ́yìn ìròyìn yẹn pọ̀ mọ̀yà àkà díẹ̀ àbí díẹ̀ píún torí yín ni o. èmi ò ṣetán àti díje dupò gómìnà nípínlẹ̀ ọ̀yọ́ lọ́dún twenty twenty seven ọkọ̀ tuntun tuntun lónìí ẹ má fi ọ̀rọ̀ kọ ọkọ̀ ọkọ mi lọ́rùn ta ń sọ ta ló sì sọ sí níbo ló gbé sọ ẹja dojú ọjà náà kọ. àjà balẹ̀ Àjààbalẹ̀. ẹ ọ̀rẹ́ ó dàbí pásọ dúdú làwọn agbábọ́ọ̀lù Chelsea wọ̀ lánàá. àá ah, ah, níbo. ó láti bí ọjọ́ mélòó kan mọ̀ ní tẹlifíṣàn mi ò ti yọ kọ́lọ̀ mọ́ black and white ní so ǹbá ti lọ́ra mi ṣùgbọ́n sapa ò gbé mi. sapa bíi ibo o ò tí ì pọ́npa solar black friday ni solar electronics black friday lọ́dún tá a wà yìí solat electronics black friday ò mú kékeré kàńkà hẹ̀rìmọ̀ ni tí wọ́n gbé káyé mọ́ solat black friday ń lọ lọ́wọ́lọ́wọ́ ọmọ gọ́rẹ́ thirty two inches television fún sixty thousand naira forty three inches smart tv ní one hundred and thirty five thousand blender ní twenty thousand fáànù eighteen inches ní twenty nine thousand àti sixteen inches ní nineteen thousand àtọ̀pọ̀ àwọn ọjà amúnú ẹni dùn fún black friday tí ń lọ lọ́wọ́ solat electronics nìkan ni ẹgbọ́ kan kú òǹbò mi ẹ mọ̀ lọ tààrà sí solar telecoms and solar electronics wọ́n wà ní wo road wọ́n ń bẹ ní mọ́kọ́lá roundabout bẹ́ẹ̀ ni ń challenge wọ́n wà ní palms mall bákan náà ni wọ́n wà ní yàgànkú ní dùgbẹ̀ road ìwọ náà lọ mú electronics tàbí àwọn fóònù tiẹ̀ fún owó tí ò gbóni lápá wọ́n jẹ́ kẹ́mù kérésì tí ń jáde láwọn ilé ìtajà wa ó fò ooru ó pọ̀ pọ̀ pọ́lẹ̀ ní solar telecoms and electronics black friday n tó dáa tó rẹwà tọ́ sí ọ. àròyá máa ẹ gbáradì àsìkò tó ti tó ariwo bẹ̀rẹ̀ kó dàdí omidan tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ fún tọdún twenty twenty three èyí ni ó sì pé ìgbà ogún tá a ti ń dádí ẹwà fáwọn omidan wa nípìnlẹ̀ ọ̀yọ́ ìtàgé ti wà ní sẹpẹ́ mayor essex brand ti ṣe tán láti gbà wá lálejò nínú gbọ̀ngàn felicia ti ń bẹ ní jọgọ́ center nìbàdàn omidan tó bá gbégbá òrókè náà ló lé pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ti ń kàn mí tótó látòwé and sport resort ẹ̀yin omidan ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀ tamara ẹ̀ wá ṣàfihàn ẹwà àtọ́gbọ́n ti máa mú yín àwọn ìkópa ti wà lẹ́ka akéde àti ìpolówó ọjà ìkànnì fresh fm ìbàdàn ní zero eight zero three seven one seven eight zero four three dídádì ẹwà fúnmidà tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ ti tọdún twenty twenty three sunday ọjọ́ kẹta oṣù kejìlá yóò wáyé báyìí dípò ọjọ́ kẹwàá tá a ti ń kéde tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú gbọ̀ngàn felicia ti ń bẹ ní jọgọ sẹ́ńtà nìbàdàn bẹ̀rẹ̀ ní dídí aago méjì ọ̀sán ẹgbẹ̀rún méjì náírà ló ń wọlé gbogbogbò ìjókòó ọlọ́lá lẹgbẹ̀rún mẹ́wàá náírà òmìnira rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ ti twenty twenty three àgbẹ̀ agbátẹrù ìpolongo tiwantiwa one zero six point five fm fresh fm ìbàdàn àti blast ninety eight point three fm. adarí ètò ìṣàkóso níjọba àbílẹ̀ onídàgbàsókè ìbàdàn west lcda ọ̀nrọ́bù àdìgún tajudeen adéníyì àtú ó ti tú àwọn ìgbìmọ̀ ọjà alẹ́sìnlọ́yẹ́ nílùú ìbàdàn ká o nípasẹ̀ àwọn làásìgbò abẹ́nú tó ń wáyé tó sì ń pagidínà àlàáfíà láàrin àwọn òǹtajà ọjà alẹ́sìnlọ́yẹ́ nílùú ìbàdàn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ọ̀hún ló ṣe okùnfà títúkà àwọn ìgbìmọ̀ eléyìí tí àwọn ìgbìmọ̀ àtijọ́ àtàwọn òṣìṣẹ́ tó ń ti àwọn alákòóso ìjọba àbílẹ̀ onídàgbàsókè ìbàdàn west lcda tí gbogbo wọn parapọ̀ lábẹ́ ìdarí kọmíṣánná fún ètò ọrọ̀ ajé ìdókòwò tó ń ti ìdásẹ́sílẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ arákùnrin adémọ́lá òjó wọ́n sì yan àwọn ìgbìmọ̀ fìdíhe lẹ́yìn ìpàdé alálàáfíà tó wáyé ọ̀hún arábìnrin bílẹ̀wùmí àdíjà tọmọlára ni yóò jẹ́ adarí ìgbìmọ̀ ọ̀hún tí ó sì máa ṣàmójútó bí nǹkan ṣe ń lọ nílànà pẹ̀lẹ́kùtù láàrin igun méjèèjì ìkangun ti amúbíkánú àti ìkangun ti oníbodè lẹ́yìn bíi oṣù mẹ́fà ìgbìmọ̀ fìdí ẹ́ ètò ìdìbò yóò bá wáyé o lásìkò ilé tí ọ̀nàrẹ́bù àdìgún adéníyì tajudeen nàtó tí wọ́n ṣètò yíyan ìgbìmọ̀ fìdí ẹ́ tán òun pàrọwà fún wọn láti gba àlàáfíà láàyè kí gbogbo wọn sì wà nírẹ́pọ̀ kí wọ́n gbàgbé gbogbo làásìgbò tó ti ṣẹlẹ̀ sẹ́yìn kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ fún ìtẹ̀síwájú láàrin ọjà adarí ikọ̀ ti ààbò-ara ẹni làbò ló civil defence ọ̀dẹ́sínà adékúnlé àwọn aṣojú iléeṣẹ́ ọlọ́pàá àwọn àjọ elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ àtàwọn ẹ̀ṣọ́ aláàbò míì wọ́n pawọ́pọ̀ wọ́n sì ń parọ́wà fáwọn oníṣòwò ọjà lẹ́sìnlọ́yẹ́ nílùú ìbàdàn kí wọ́n yàgò gédégédé o fún ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà àtàwọn ọ̀rọ̀ tó bá lè dárúgúdù sílẹ̀ lójú náà láti lè bá gbógun ti àwọn oníwà jàǹdùkú tí wọ́n ń já ṣọ́ọ̀bù àtàwọn ibùdó òkẹ́rù sí káàkiri inú ọjà Alẹ́ṣinlọ́yẹ́ àwọn èèyàn tí wọ́n péjú pésẹ̀ nínú wọn ni Alhaji Ayíkọrẹ ẹni tó dúró fún ìkangun ti amúbíkánú àti Akeem Onanuga ẹni tó dúró fún ìkangun ti oníbodè bákan náà ìgbìmọ̀ fìdí ọjà Alẹ́ṣinlọ́yẹ́ àtàwọn lọ́gàlọ́gà lẹ́nu iṣẹ́ níjọba àbílẹ̀ onídàgbàsókè Ìbàdàn West LCDA gbogbo wọn ni wọ́n wà ń kalẹ̀ ńbẹ̀ pásítọ̀ Àmọ́ Sunday Adéwuni adarí lẹ́ka ètò ìròyìn àti ìkéde níjọba àbílẹ̀ onídàgbàsókè ìbàdàn west lcda òun ló fi àtẹ̀jáde yìí síta ṣàánú mi. hallelujah christ united ministries international city changers global pẹ̀lú àjọṣepọ̀ body of christ nìbàdàn wọ́n ń pe gbogbo ọmọ ọlọ́run síbi ìsọjí ọlọ́jọ́ márùn-ún tákòrí rẹ̀ jẹ́ orí ọ̀fẹ́. ìsọjí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ wednesday twenty nine november títí di saturday second december twenty twenty three láago márùn-ún rọ̀lẹ́ lójoojúmọ́ ní pẹ́pẹ́ ṣeré liberty stadium tó wà lókè àdó ìbàdàn a máa ṣàyẹ̀wò ìlera fáwọn èèyàn lọ́jọ́ tuesday twenty eight látàgọ́ mẹ́jọ òwúrọ̀ sáàgọ́ mẹ́fà ìrọ̀lẹ́ nígbà tí ìrọ̀nilágbára máa bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án òwúrọ̀ sáago kan sọ́jọ́ thursday títí di saturday second december twenty twenty three ní pẹ́pẹ́ ìṣeré liberty stadium òkè àdó ìbàdàn ministers conference máa wáyé ní mọ̀lété baptist church challenge ìbàdàn látọjọ́ wednesday twenty nine títí di friday fourth december láago mẹ́sàn-án òwúrọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tí jésù máa lò apostle matthew olúwàjọba apostle cornel akínyẹ̀míjò reverend samson ajẹ́tùmọ̀bí right reverend dr w aládékùgbé most reverend olúmúyíwá o ọ̀dẹ́jàyí bishop dr francis wálé òkè ẹ wá gba orí ọ̀fẹ́ lọ́pọ̀lọpọ̀. ajá balẹ̀. ajá balẹ̀. ẹ káàbọ̀ padà látọjú ọjà ẹ kú ìtẹ́sílẹ́kọ̀ọ́ ìkànnì Fresh FM ní abala tó kángun sí àṣekágbá náà rèé ẹ wá gbọ́ ọ̀rọ̀ ẹni tí í ṣe alága ìlàjì èyún ọ̀gbẹ́ni Dọ̀tún Sànúsí ń ló sọ̀rọ̀ ó ní gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ tọ̀tún tòsí pé ṣe rí ìlàjì ìlàjì ìlàjì Dọ̀tun Sànúsí èròǹgbà rẹ̀ ọdún 2027 ni láti lè wá díje dupò gómìnà ó ní irọ́ tó jìnnà sóòótọ́ ni ẹnu oníkan ńlá ṣáà ti gbọ́ pọ̀n ẹnu onírèké ńlá ti gbọ́ mọ̀ṣẹ́ ìlàjì ló máa sọ di mímọ̀ ẹnjìnìà Dọ̀tun Sànúsí ìlú ń ṣe àlàyé ọ̀rọ̀ nínú àtẹ̀jáde kan tó buwọ́lù fi ṣọwọ́ sí àwọn oníròyìn ló jẹ́ kó di mímọ̀ gbangba gbangba yìí pé ogun o ohun tó kàn òun jù iná ni bí àṣeyọrí yóò ṣe dé bá ìpínlẹ̀ ọ̀yọ́ bí àṣeyọrí yóò ṣe dé bá orílẹ̀-èdè nàìjíríà ọlọ́pọ̀ ló wá ń fi ọkàn kún èjì fẹ́ ta kẹrin pé bó o nǹkan ṣe ń lọ a rí i pé ó mú ẹ̀rọ dọ̀tún sànúsí ó ṣe àtìlẹ́yìn fún ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà láòkó ìbò èyí ò bọ́lá tinubu Atúnri tó ṣe àtìlẹ́yìn fún Ṣèyí Mákindé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní ọ̀rọ̀ yìí ló wá ń lọ káàkiri ìgboro ayé ó ní tóun bá ti rí adarí tóun rí pé ó ní èrògbà rere fún ìlọsíwájú àti ìdàgbàsókè àwùjọ irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ló máa ń ṣí òun lórí yá láti ṣe àtìlẹ́yìn fún un ó ní ẹ̀jẹ̀ àwò ó ẹni tí í ṣe Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ó lóun rí i pé olórí pípé èèyàn ni tó sì jẹ́ pé ó ní èrògbà rere fún orílẹ̀-èdè Nàìjíríà ń lòun ṣe ṣàtìlẹ́yìn fúngbà náà ó ní ẹ tún wo Ṣèyí Mákindé ó nígbà tó ń rí i pé ìlànà tí ó mú ẹ̀rọ Ṣèyí Mákindé tó fi ń ṣe ìjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé ètò ẹgbẹ́ òṣèlú rẹ̀ ó yàtọ̀ fún ẹgbẹ́ òṣèlú tìjọba tó wà lókè òun sì ṣe àtìlẹ́yìn fún àwọn méjèèjì níyànà ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí pé òun rí wọn gẹ́gẹ́ bí adarí rere ni ó láwọn kan wá ń lọ sọ wípé ètò ìdìbò lọ́dún twenty twenty seven ńlọrọgbọ òun ó ní iṣẹ́ tó wà lọ́wọ́ òun nípa okòwò tòun gangan tó ń gbé lọ́wọ́ ó yàtọ̀ sí òṣèlú torí rẹ̀ ńlọrọgbọ òun ò ṣe wà lábẹ́ ẹgbẹ́ òṣèlú kankan ju wípé káàdì ètò ìdìbò tó fún òun lóore ọ̀fẹ́ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè láti dìbò fún ẹni ó bá òun ló wà lọ́wọ́ òun òun ò ń ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú kan tàbí ẹ̀mí ẹgbẹ́ òṣèlú kejì tòun ni pé ká fọ ọ̀rọ̀ pò fún ìjọba rere láti gòkè àgbà nípínlẹ̀ yìí àtòrílẹ̀-èdè nàìjíríà lọ́ba fa. tọ́jú àti pé bàbá ní ọwọ́ àwọn kún. Mm, bẹ́ẹ̀ ni owó wà mm, neutral. all right. ibo gómìnà tí wọ́n dì lọ ní kogi ẹgbẹ́ apc ti ṣàpèjúwe dino melaye gẹ́gẹ́ bí aláwàdà kẹ́ríkẹ́rí tọ́ra pálawà gbo òṣèlú alága fún ẹgbẹ́ apc ní ìpínlẹ̀ kogi abdullahi bello tí gbogbo ayé tó ń pè ní dọ́là ló ti ṣàpèjúwe olùdíje fún ipò gómìnà nínú ẹgbẹ́ People's Democratic Party PDP nípínlẹ̀ ọ̀hún náà bò tí wọ́n dì lọ́hún sẹ́nẹ́tọ̀ Dino Melaye gẹ́gẹ́ bí aláwàdà alápàárá òṣèlú political joker tí kò ní ìmọ̀ àbí ìrírí kankan lórí bá a ṣe é jáwé olúborí ó ní ìbò ọjọ́ kọkànlá oṣù kọkànlá tí wọ́n dì lọ nípínlẹ̀ Kogi ẹ ti rí i pé ńṣe lọ̀rẹ́ ẹ wá lulẹ̀ ó hmm. lulẹ̀ yakata mọ́ ní agbo òṣèlú nú ètò òdìbò alága APC ní Kogi inú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe fún un pẹ̀lú ìwé ìròyìn Punch ló ti ṣàlàyé pé pẹ̀lú gbogbo kẹ̀kẹ́ kùkùkùkù kẹ̀kẹ́ apọ̀pọ̀pọ̀ afẹ́fẹ́fẹ́ tí Dino Melaye ti máa kéde ẹ̀ kiri pẹ̀lú báwọn èèyàn ṣe fojú sí i la pé ńgbè èèyàn ti fìgbà kan jẹ́ honourable ní House of Representatives tó tún jẹ́ senator ní senate èèyàn ti rò pé yóò ti rí ọ̀nà àágbàlágbò òṣèlú láti lè jáwé olúborí ni àṣé kò dunbẹ̀ àgbé àjúwò nùbò tá a di lọ ọ̀rẹ́ wa ó fúyẹ́ gẹ́gẹ́ ni àfi bí aha ẹ̀ mu ó ní ẹ sì rí bó bá ń sọ̀rọ̀ ẹ mọ̀ rò pé ilẹ̀ ó tìtì nùbò tí a dì lọ ńgbà wá dìbò tán lọ́rẹ́ wa ní kí wọ́n fagilé ìbò ìbò owó ìbò tó jẹ́ pé òwúlẹ̀ kópa ńbẹ̀ ńbí tó fi ilẹ̀ wa sọ ni pé ẹni tí yóò bá jẹ́ olùdíje ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí wọ́n lè dìbò fún hmm. àtẹni tóun náà lè dìbò ó ní kò ní nílànà tí wọ́n fi lè dìbò fún kọ̀lẹ́tọ̀ sí aráàmù lọ́jẹ́ kò tún dìbò gan lọ́jọ́ ìdìbò kí la wà ń bá a ká níwà sọ pé kí wọ́n fagilé ìfagilé tí ń pariwo kíun ìsọlẹ́nu lọ́bàdé àṣé ọ̀rẹ́ wa fúyẹ́ gẹ́gẹ́ àfi bí ìyẹ́ ẹyẹ ni nígbà tí a rò pé ariwo tọpapapapa láòkó ìpolongo òbò yóò padà gbé débẹ̀ hmm. pólítíkù jòkà ni ọ̀rẹ́ wa ẹ̀rí tó ṣubú yakata nú ètò òdìbò kò tiẹ̀ sún mọ́wọ́ wájú ẹ̀yìn ló ti lọ mú nọ́mbà ìròyìn yẹn pọ̀ mo kàn wò pé ńgbà ọjọ́ ti lọ́hùn káàkà díẹ̀ kágbẹ́nu ń ọ̀dà ọ̀rọ̀ tí Àtìkù sọ sí ẹgbẹ́ òṣèlú APC wí tèmídèmí Yorùbá bọ̀ wọ́n ló ń tọ̀ wọ́n sọ tiẹ̀ kó tó lọ ni hmm. wọ́n ti gbá bàtà ọ̀rọ̀ sí Àtìkù náà létí padà àtìkù sọ̀rọ̀ sẹ́gbẹ́ òṣèlú apc àtàwọn adarí rẹ̀ pé ìlànà jágbà kó ya dànù yálàgbà iná ni wọ́n ń lò lágbo òṣèlú tí wọ́n fi ń lékè nínú àwọn ètò ìdìbò gbogbo ara rẹ̀ ni wọ́n sì tún lò lọ́dún 2023 yìí kíápá tátìkù sọ ọ̀rọ̀ ọ̀hún tán sí ẹgbẹ́ òṣèlú apc apc náà ní àwọn ògbẹ́nu tàwọn fún alágbàfọ̀ wípé kó wá ní ọ̀rọ̀ tó fẹ́ fi máa rẹ́ àwọn lára ọ̀rọ̀ rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ kì í ṣe tàwọn o ó ní kí àtìkù wa gbọ́ dáadáa ó ní kí aráàlú tó lè dìbò fún yàn ó dàbí ọ̀rọ̀ tí wọ́n ní ká tó lè fi ìyàn joyè pàtàkì láàrin ìlú irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ni ire ó ní ẹ worú àtìkù ẹgbẹ́ sẹ́gbẹ̀ẹ́ Tinubu nítorí ọlọ́run wípé béèyàn ò bá tiẹ̀ wá gbọ́ nǹkan kan míì rí kí wọ́n dárúkọ àwọn méjèèjì lágbo òṣèlú ta lè yàn ó tẹ̀lé hmm. wọn ni iyún lásán ó ti kọ́kọ́ pa gbogbo orúkọ tí àtìkù lè sọ pé bóyá òun ní tàbí èrògbà rẹ̀ láti dàrẹ́ ó ti kọ́kọ́ parẹ́ ó ní tó bá jẹ́ pé àtìkù pẹ̀láwọn míì àwọn ò lè sọ ṣùgbọ́n Tinubu ẹ lọ wo àti ṣe máa bọ̀ lágbo òṣèlú Tinubu pẹ̀lú àwọn èèyàn àti ipa rẹ̀ láwùjọ orílẹ̀-èdè Nàìjíríà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ wá gbé ti àtìkù náà sí lẹ́gbẹ̀ẹ́ ó ní àwọn aráàlú gan mọ̀ yàtọ̀ nínú méjèèjì pé irọ́ o àtìkù sí Tinubu ìlàjìnà sífẹ́ o ẹni bá fẹ́ fẹsẹ̀ gbìyànjú ẹ̀ o yọ dọ́dọ̀ dókítà. lọ́ba tẹ́ ilé ẹ̀kọ́ tí wọ́n yàwòrán pé wọ́n ń kẹ́kọ̀ọ́ láti bàbá hmm. lábẹ́ àti bàbá àti pàlàpọ̀lọ́ ilé àlàpà láti Àbújá Àbújá ni ilé ẹ̀kọ́ ń wà o mm-hmm. táìtù tí ẹni wa kọ oníròyìn tó kọ ìròyìn ọ̀ọ́ ní agbára ghetto in paradise. what. òkè tí a pò ní. wàá ní mo ṣe ní padàn wàá sọ lẹ́ẹ̀kan sí. padàn. kí ló pé pàdán. ibo lẹ́ẹ̀kan ló ń sọ̀rọ̀. <laughs> bí a ṣe ń parí àjàbalẹ̀ fún tòró òní tí a tó ń fagi à ń gbé igi ìsáré lé àwọn ará nínú eh, gbàràdà lórúkọ ìgbìmọ̀ aláṣẹ Fresh FM à ń kíkanú àwọn ọ̀gá wa eh, alàgbà Láolú Ayéfẹ́lẹ́ Bàbá Jingoza hmm, òní ni ọjọ́ òbí ẹ̀ òní ni <coughs> irú ẹ mọ kò bọ ọmọ lọmọ o Láolú Ayéfẹ́lẹ́ gáràjì orí rédíò ni o kò sọ pé òun fẹ́ lọ bá wọn. <coughs> àti tọ́mì ọ̀rẹ́ lòun àti tọ́mì. òun àti tọ́mì ọ̀rẹ́ ni wọ́n. ọ̀rẹ́ ni wọ́n. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àmọ́ kò lọ. òun náà sì ń gba gáràjì kiri. ta ni.